tí kàrà ní ìsìn torí pé ẹ lè túmọ̀ gbà àwọn ibì kan débi kan kó wá lọ jẹ́ pé ẹ dè lálẹ́ mi lẹ́nu bú. àdúrà sọ ọfẹ ẹranko sínú jẹrìí tọ ẹ mú tuari àbí òjì ẹni tí bá dé ń fọ lóore epo kí ló dé tó dẹ̀ mọ́ báyìí ná. bàbá sí ìtumọ̀ nílẹ̀ bàbá sí ìtumọ̀ nílẹ̀. ti da. Collins. ẹ yes dear. ó ti á ń jáde lọ ni. èmi ti ń jáde nù ah, mo ti ń jáde. mo ò dágbére fún mi. ẹ má bínú ní ẹgbẹ́ sọgbọ́ àti ẹ̀dùnkọ́ lónìí tó bá wa sí tó lákọ̀ọ́ máa lórí.

ọ̀daràn ẹgbẹ́ wọlé ẹgbẹ́ wọlé ọ̀daràn. sa o àmì mọ̀ kó wẹ́rẹ́ máa ń ṣe yẹn bẹ́ẹ̀. Ah, sọ gbádùn sa kí ni mo sì ọ́ tẹ̀lé mo wà lófù báyìí ọ yẹ jama lọ sa. ibo. ibi tá a lọ tẹ́lẹ̀ kó tó kó tó. pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ ṣé a fi sínú ilé máa sì jáde lọ. ẹ ti bẹ́ẹ̀ ti tilẹ̀ kún mọ́ wọn. àtúnyìn ah, ah, rẹ pé ní ìtẹ́yìn méjì gbé wọlé ti ṣé ti sẹ́wọ́n yóò lè jalè wọ́n ti sọ̀rọ̀ sọ̀tọ̀ náà lọ ìfẹ́ tó nfẹ́ ìfẹ́ gbọ́n kankan lẹ́nu rẹ̀ ma. Eh. kí n lọ jókòó sa. lọ jókòó la. o kun kankan sa. kí n tó lọ jókòó. wọ́n gbá mi lẹ́sẹ̀ lẹ́nu sa. ohun gbogbo mi kan mà ní ṣé kò ṣe dúkìá kọ́ ló fi létí ni. ẹ mọ fẹ́ rògbò ni sa. ẹyin lọ́ra pásítámọ̀ kò ro. kò sówó lọ́wọ́ mi sa. kò sówó lọ́wọ́ rẹ. mi ìfẹ́ jọ wà mọ̀ sọ̀rọ̀ lọ mi ìfẹ́ jọ wà yàrá jáde. ọlọ́wà gbà mẹ́mbẹ́. ọlọ́run jẹ́ mi ni ẹ káàárọ̀ n very chief ni. sífù mọ̀ pé ń bọ̀ ń bí lónìí sá. àwọn ọlọ́pàá mi ní ìsìn ní ìsìn ọdún are very urgent. Ah, wọn wá sọ fún mi pé èèyàn wà wọn bọ̀ wọn sọ fún mi o àti pé múùdù tí sífù wà báyìí ààrẹ bẹ́ẹ̀ ń tẹ́ ni o ó burú gan-an sífù gbọ́dọ̀ wọ́n ti ẹ̀ lè rí èèyàn kankan báyìí kódà kí mọ́mí wọn fẹ́ wá yóò yóò wọ́n gba notice kó tó wá lé kó tó wọlé. Ah, ṣé ṣé kí n máa lọ ni. ẹ ẹ lè máa lọ ẹlòmí kí ni tèmi pẹ̀lú ẹ kí. ní sùúrù ní sùúrù kí kí n pè wọn. kí ni ẹ fẹ́ pọ̀ ọlọ́pàá abẹ fẹ́ pé cda ṣé cda ni ó ṣé cda ni ó ṣí géètì fún yín hello chief yes sir mo wà lẹ́nu géètì yín báyìí security ń dá mi dúró kò jẹ́ kí n wọlé. kò jọ wọlé sọ́ọ̀yà wèrè ni gbé fóònù fún. ok sir. ọ̀daràn ọ̀gá gangan sip gangan. ẹ ló sà kí ló dé tó ìdíkà àlejò tí bọ́ wọlé. ẹ no sà. sọmọdé bukú ni ọ ni sílẹ̀ kún fún kojú wọlé jáde sọ́ọ̀jà wèrè ni. yes sir wọ́n ní kẹ́ wọ́n ní kẹ́ wọlé. wọ́n ní kẹ́ mọ wọlé lé wọn. ẹ ṣe fóònù ẹ ẹ ní fúnmi fóònù wọn. ẹjọ́ yín kọ́ ọ̀gá ló fi mí wọlé lọ́dọ̀ yín gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ kékeré àti tótó yìí tí wọ́n gbìyànjú pèsè àti tí wọ́n gbìyànjú pèsè ọ̀sọ̀ ya wèrè ní tó ya wèrè ní ó yá sí wọn lẹ́nu bíi bẹ́ẹ̀ sì lọ́mọ tiwọn gangan tó ń si èrè gan wọn tọ́jú ẹ̀ lóra rẹ̀ ni wọ́n mọ̀ fi wèrè dánwò. kọ́mi kọ́mi. ẹ ra ẹ pẹ́ díẹ̀. security yìí ni mo tó dá mi sí látàárọ̀. wọ́n lè lóhùn. ẹ má bínú sa ẹ pẹ̀lẹ́ ṣé ìgbà tí kí ni yẹn ṣẹlẹ̀ ṣé wọn bú ẹni bọ́ ti jẹ́. kò bẹ́ẹ̀ ni kankan jẹ ìgbàdú ìgbàwé náà ni fún gbogbo wa. báwo wà lára àwọn báyìí. ẹ o ti ń balẹ̀ àgbo náà mo fún wọn. olúwa ṣe ṣé ẹ fi méèkì sí. a ah, ah, fi méèkì sí o ah, ìgbàdú ìgbàwé ti kó gbogbo rọ́ọ̀ṣì láfi dókè a lè dúró fi méèkì sí lásìkò yìí. tẹ̀wọ̀n pé táwa fi méèkì sí kò nílò ju two or three hours lọ kí ẹ̀yin náà mọ̀. ẹ̀yin ṣé bá ṣe wá máa fi méèkì sí gbogbo bà náà nìyẹn. mo ti ń rò mo ní ọ̀dọ̀ àbá tí máa mú yín lọ. kò sí wàhálà bí ìgbà lẹ́mọ aráyè báyìí. tí máa ráyè bó bó bá ti yégun tí ọ̀rẹ́ ẹ já lọ báyìí. a lè lọ ní ká ọkọ yọrí sùn lókè náà. ẹ ẹ wá sùn. wèrè méjì wèrè méjì òun ń dùn mí nínú káyé má fi bà mí nínú jẹ́. báwo ni. ó ń bá a rọ pẹ̀lú ó pẹ̀lú o èmi èmi ìdáríwó o. pẹ̀lẹ́ mo pe nọ́mbà yín wà switched off. báàtì fóònù ti kú Ah. mo ní kí a kó lè ká lọ sí sáìtì tá a ń lọ kí n ráyè cháàjì fóònù mi tó bá rí tọ́wọ́ ga fojú wa rí lónìí kò sẹ́ni tí òkú jẹ tán mi ò mọ̀ kó èmi àti Jamiu agbẹ́tì ọpẹ́lọpẹ́ pé Jamiu ní kẹ́ẹ̀gì petrol tó fẹ́ lọ fọ Ah, ah, ah. lórí. ṣé ìní fi iṣẹ́ yẹn sílẹ̀ báyìí. kí wọ́n máa jókòó jẹ́ lé tí ah, ẹnìkan náà ni mo ní ẹjọ́ o. so kí ló mú sọ kí n fi ṣẹlẹ̀ kí wọ́n jókòó tiẹ̀ lé. gbálẹ̀ mi gbà lọ́la ẹjọ́ mi ò fẹ́ wàhálà o. jọ́ níbo ni ẹ ti lè ṣiṣẹ́ tó rọrùn ah! mo gba one twenty thousand lóṣù so gbálẹ̀ ni gbà lọ́la yẹn ni màá torí ẹ̀ fi ṣẹlẹ̀ àbí. wo. òbí àdúrà ni kò máa fìràn lọ́wọ́ ṣùgbọ́n wèrè ah! ẹ̀ tíìkì. wèrè ẹ̀ tíìkì kí lẹ̀ sí. mo bá yẹ ru ẹ̀bà àti ẹ̀fọ́ ẹlẹ́gùsí ni ẹ jẹ́ mo gbé wá ẹ̀fọ́ ẹlẹ́gùsí mo rò. sọ́dọ̀ ẹ̀fọ́ ẹlẹ́gùsí mo fi lè kàn yín. ṣé ti ẹ̀fọ́ ẹlẹ́gùsí láti ẹ̀tú àtúlá sùn sọ́dọ̀ ẹ̀fọ́ ẹlẹ́gùsí mo fi lè báyìí àti àbíṣe àtúntẹ̀ yẹn lé ẹgbẹ́ akáwọ̀ o. kò sóhun tí ò látúnṣe. ṣe ní bọ́ọ̀rọ̀ tí rí yìí ẹ ti gbàgbọ́ pé lọ́dọ̀ mi tẹ́ ẹ dé àtúnṣe ti wà. ẹ ṣe wà ṣe àìkóso ẹ̀yìn dààmú àṣẹ ẹ̀yìn dààmú àṣẹ nǹkan kan lẹ́ẹ̀kan ṣe fún mi. ẹ gbìyànjú láti ra ẹran àgbò kan ẹran àgbò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti ra ẹran àgbò ẹ máa gbé bọ̀ ìdá ẹ̀ ń bẹ́ẹ̀ bá gbé débí èmi ó parí iṣẹ́ kan sí la yìí tún dá padà fún yín ẹ mọ̀ gbé lọlé ṣe rí ńgbà ẹ bá gbé délé èèyàn kan gbọ́dọ̀ wà tí ó máa mójútó tí ó máa ṣọ́ ẹni òní ká ẹ jẹ́ kó gbé sọ̀kalẹ̀ ní ọkọ̀ bí wọ́n bá ti gbé sọ̀kalẹ̀ tí wọ́n so mọ́bi tí ẹ tọ́jú rẹ̀ sí hmm. jíjẹ mímu rẹ̀ ó ní bí ó ti jẹ́ ṣe ẹ̀rọ oúnjẹ tí ọmọ tí yín bá jẹ hmm. tó bá jẹ kù òní kẹ́ ẹ gbé fẹ́ràn yìí kó jẹ omi tó bá mu kù ẹ gbé fún kó mu láàárín ọjọ́ mẹ́ta ẹran yìí ó tọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo hmm. Hmm. ìgbà àtàkókò tí ó tọ̀ ń ọmọ ìdí rẹ̀ ni tí èèyàn kan gbọ́dọ̀ fi wà tọ́mọ gbọ́dọ̀ máa ṣọ́ ń bò bá ti wá tọ̀tọ̀ yìí kẹ́ni náà kó gbé wọ́n bá ti gbé ìtọ̀hún ẹran àgbò di pípa ẹ̀pá ọkàn rẹ̀ láàmú nú rẹ̀ hmm. ẹ mọ wá fèmí àti tọ̀hún ẹgbẹ́ wa èyí ò ní wọ́n parí iṣẹ́ sí tí wọ́n fi ṣe àṣejẹ tọmọ yẹn ọ̀jẹ̀ bọ́ bá ti jẹ́ ọ̀tọ̀ hmm. ah! ara yánu. ẹ ṣe bàbá ẹ pẹ́ fún wa ṣé wàá rí gbogbo ohun tẹ́ ń sọ yìí èmi ò ní jẹ́ ọpẹ́ rárá ah, lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ní gbígbèsè lórí ẹ̀ ah. mi ì ní jẹ́ ọpẹ́. iṣẹ́ ọba pẹ́ ni ẹ̀ gbéṣẹ́. iṣẹ́ ọba ẹ ṣe sọ́nà. àdó bàjẹ́ ló yàrá tí búùtù kò gbé ẹ̀ tó wà mẹ́jáde. búùtù. ẹ mo lọ sí búùtù tó tó pè. sọ̀kalẹ̀ ọ̀rọ̀ àwọn jọ forí fọ́ gíláàsì o. kọ́mọ́ bá fọ́ ojú tèmi náà ni. ojú wo ló gbé kí sí onílẹ̀sì kìí sẹ́tẹ̀. gbé kéde kalẹ̀ kalẹ̀. sọ́ọ̀sì mọ́ mi náà. mo mo lọ tata. mo ti mọ mo ti mọ. sọyá tó wé. ọwọ́ àtọ́jú ìyàtà ọmọ polonjẹ ọjọ́ mẹ́ta ni ó lò nulẹ̀ sọ wá oúnjẹ tó wọ́n fún kúkú ọmọ gbé wa oúnjẹ tí kúkú bá gbé wa ni kò fún o má gbìyànjú kó ọ̀nà ọ̀tá ọ̀nà wá oúnjẹ míì wà tó fún o bá ọba ẹ̀dẹ́wò ẹ̀fọ́ mi ara ẹ̀ sòfò ni o. koríko ní kò ní ìdí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe koríko nígbà tí kò ṣe pé koríko wà ń kí sìn ìta láti já ìhun wa. eyín ọkọ oúnjẹ gidi tí ọjẹ kúkú gbé wa. oúnjẹ láwọn jẹ. tí mo fẹ́ kọ́ jẹ nù kó kó gbé wá má gbìyànjú kó lọ gbójẹ kan wá ń ta ọ lọ rè gbé fún tó bá gbé fún ọfẹ mi rẹ ṣòfò ni o. lẹ́yìn yan kò sí nǹkan kan tí ó ṣe ọ. bó ṣe wá wo láàrin ìjọba tàjọ wà nílé ẹ̀kan ní ọ̀tọ̀ ọ wà máa sọ ó tọ̀ lálẹ́ ó tọ̀ lọ́sàn-án ó tọ̀ láàárọ̀ ó tọ̀ lóru gbogbo ìgbà tó bá ti fẹ́ tọ̀ báyìí mi sọ pé ó gbé ìtọ̀ kí mo sùn mo sùn jọ mẹ́ta náà ni tó bá ti fẹ́ tọ̀ fún odidi jọ mẹ́ta kó gbé ìtọ̀ ẹ̀kan lòun tọ̀ ẹ̀kan ni ó tọ̀ kọ́ wá wá gbé ìtọ̀ sí fún mi so ok sir. kò sí ẹ̀kan tí ó sọ lẹ́yìn yìí o babúdùdé babúdùdé. òní ọlọ́jọ́ pàdé babúdùdé babúdùdé tó lanú lẹ̀ gbẹ̀tọ̀ rẹ̀ pamọ́ gbẹ̀tọ̀ rẹ̀ pamọ́ o. n tọ́ sọ fún mi pé ìtọ́ ti. inú mọ́tò rẹ̀ mi wá wọlé bìkan lọ wọ́n lè jáde ẹgbẹ̀rún jáde ni. ẹ mi wá ṣe ṣé mi wà nù àwọn láti ti mẹ́ran ti ń tẹ́ran ti tọ́jú ẹran ṣe àbí àbí mo ṣe kára rí. wọ́n ló ń jẹ tábàjẹ́ ló máa jẹ. ẹ wo wo gbogbo ilé ọkọ gbogbo èrò ọkàn mi sí ọ̀gá gbogbo bọ́kà ṣe ń sọ̀rọ̀ ń bà mí lẹ́rù o ń bà mí lẹ́rù o kò sẹ̀ mọ̀ pé yẹn burú ni o ah, ah! ó sẹ̀sẹ̀ hàn sí mi pé gbogbo àwọn olówó tó lówó ọ̀pọ̀lọpọ̀ nu wọn sógun owó ni owó ìrísí àti rí ẹgbọ́n rèé bẹ́ràn rèé ẹbí abẹ́rẹ́ abẹ́rẹ́ kọ́ yìí. sọwari tó wá ń ṣe mi tó yàtọ̀ sí yẹn. kí tó ni. Ah! anyway àdúrà ló di òkú iwájú tó dojú kọkọ ló ń di ó dání. dání àwọn ẹ̀yìn tó fẹ́ filẹ̀ kọ́ lọ́mọdé ò bàjẹ́. ta ni. sọ́ọ̀mù kò ti kú báyìí. a kí lórí. wà á fẹ́ ràn ló ń jẹ o máa fa aṣọ ẹran níbo lọ́mọ tẹ́lẹ̀ ti ń bọ̀. èmi ò ní fẹjọ́ ọlọ́jọ́ lọ́ńdẹ̀ mi. èmi gan ibi tó rò pé mo kọjú sí ẹ̀yìn ni mo kọjú sí ẹ̀yìn ni mo kọ́ sí. òbí hmm? Jamiu hmm? Jamiu tó bá ti mẹ́ran lọ hmm. tètè yá pé bàbá gbẹjọ pé ẹ lówó gbẹran wa o ṣé kò séwu. kí ló gbẹran wa yín lẹ mọ bí tẹ ti ń kiri. èmi ò bọ́ lẹ́yìn mọ́tò mọ́ wa. èmi mọ́ bí ti gbẹran kiri. èmi mọ́ ò bọ́ kẹrọ ọmọ tó fami máa pariwo lọ láìsí kára láìsí kára láìsí kára jamiu lọ láìsí ní kára awo lọ ọrùn rẹ o jamiu ọrùn rẹ òun dẹdẹdẹdẹdẹdẹdẹ. sáì lọ sọ́dọ̀ tó pé mo fún chájà ó gbàgbé sọ́dọ̀ mi. èyí àwọn tó ń dúró dé ní látàrí ọ̀hún tí wọ́n kó mò ń bẹ ìjà. bá mi jà. mo dẹ̀ ń bínú sẹ́. ṣé n kò yẹ kí n ti rí ẹ látànà tí mo rí ẹ. yes. definitely o ti ní obìnrin mi nìyẹn. ah ah ah obìnrin mi no no kò rí bẹ́ẹ̀ you know what ọmọ client mi ẹ chief now tí mo sọ fẹ́ kọ́ ọmọ wọn máa ń ṣe bákanbàkan yẹn ọ̀dọ̀ wọn ni mo lọ wọ́n ṣe pè mí báyìí gan mo rush débẹ̀ ni ìgbà tí máa débẹ̀ mo fún ní normal thing tí máa ń fún but mo temporary solution náà ni kò really jẹ́ permanent solution so dẹ̀ wọ́n ti máa dé fún kinní yẹn tó ti mú tààrẹ̀ ti wálẹ̀ tó bá tún ṣe dé àtún pìkẹ́ padà chief á wò pé a lè máa bá a lọ báyìí náà pé àwọn need the lasting solution sí nǹkan tó ń ṣe ọmọ yìí máa ń òkè máa mú wọn débì kan má dẹ̀ mọ̀ lọ sí ọ̀dọ̀ ọ̀nkù ó ṣáà mọ̀ ọ̀nkù náà ẹ̀ mọ̀ pé àwọn tó ní experience jù mí lọ nínú iṣẹ́ yìí so ìgbà tí mo dẹ̀ mú wọn débẹ̀ ọjọ́ sọ̀rọ̀ nǹkan tó máa ṣe wọ́n sọ fún wọn chief náà lè accept kó àwọn máa ṣe so ibẹ̀ lèmi fi wọ́n sí torí time ti lọ máa wò pé bí time ṣe lọ yẹn kò ní make sense kí wọ́n á gbé ẹni that very time èmi àti ẹnìkan nu mọ́tò nǹkan tó fà á tí mi ṣe wá gbé ẹni ẹ má bínú. ṣọ́ṣà gbowó ẹ lọ́wọ́ wọn. Ah. àwọn olówó use and dump ló máa ń ṣe o make sure pé gbowó ẹ. yes i know pé use and dump ló máa ń ṣe but chief tèmi bá ṣiṣẹ́ yìí ó ń sanwó mi bí kò sí bí ẹlẹ́dẹ̀ wà bí ó máa ń sanwó mi tí màá ti bá ṣiṣẹ́ tí nǹkan tó ṣẹlẹ̀ ní má bínú ó dẹ̀ máa sọ pé mo gbóbìnrin kan sílé ni mi ṣe pè é mi láìkẹ́ ẹ mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe é má ò rí nǹkan tí mi ò fún ẹ lánàá yẹn lánàá yẹn àná yẹn ni mo sọ máa fún ẹ ní dọ́bù ẹ lálẹ́ yìí má ò rí. wọ́n ló mọ̀ ní ẹ lọ gbé báàgì. dáadáa all right má pẹ́ jọ. Okay. Yeah obìnrin ọjọ́ owó dání. Yes ma'am. Alice. Ah, Alice ńkọ́. Yes ma'am. Ah, ṣé kìí ṣe pé o ká mi lóhùn ṣe? Rárá mọ̀ o ó yá súnmọ́ mi mo fẹ́ràn iṣẹ́ ni. mò ń gbọ́ yín dáadáa láti bíbá yín ni mà. Ah. bẹ́ẹ̀ ni mà. ṣé kò sí. kò sí nǹkan kan o. ẹ mo ní kó súnmọ́ mi mo fẹ́ràn iṣẹ́. mò ń gbọ́ yín <laughs> láti bíbá yín mà. Alice. ma. o ò lè súnmọ́ mi. ẹ ń gbọ́ yín mà. Ah. Alabi. ma. ṣé ẹ rí nǹkan tí Alice ṣe. èmi inú mọ́tò ni màmí tiẹ̀ mọ́ tẹ́ ń sọ. ẹ̀hẹ́ mo notice pé bíbá ilé iná ti nu mọ́tò tẹ́lẹ̀ kẹ́ tó sún sọ̀hún yẹn. ẹ mo bọ́ sí ṣáìdì àǹgó ilé okay ó yá súnmọ́ mi. sá. mo ní kó súnmọ́ mi àlàbí. èmi ń gbọ́ yín mà. ìwọ náà tún lè súnmọ́ mi. mo gbọ́ yín ṣe bí ìdákọ̀ sọ ni pé kí n súnmọ́ yín mo gbọ́ yín kílẹ̀ lè etí èdùn bí etí ṣe ń dún òun. ah i don't get it alice ò lè súnmọ́ mi àlàbí ọ̀nà ìwọ náà tún lè súnmọ́ mi. mo fi ṣẹ́gẹ́ mi ò lè súnmọ́ yín o èmi ń gbọ́ yín kílẹ̀ lè ni o ṣàpètẹ́ sọ́ọ̀sì ẹni àlàbí ò tún lè súnmọ́ mi rà ṣọwọ́ báyìí mo wà ní súnmọ́ ìmọ̀ gbọ́ kí èmi gbọ́ kí ẹ̀lẹ́ mi mà. ṣé nǹkan ṣe ṣé nǹkan ṣe mi mo ti ya wèrè. ọmọ ọmọ jẹ ọmọ ẹ ya wèrè náà. ẹ ṣọ bẹ́ẹ̀ ni màá ya wèrè. kí ló tẹ̀ wá lè súnmọ́ mi. irọ́ ọkọ ní pé mi gbọ́ yín ni o. ẹ wọ́n gbọ́ yín dáadáa. orí mo gbọ́ yín dáadáa ṣé ìwọ gbọ́. àmú gbọ́ dáadáa ni o. ẹ lè súnmọ́ mi. ẹ lè súnmọ́ mi ẹ lè súnmọ́. mo lè súnmọ́ yín máa gbogbo pé kí gbọ́ yín ni. ok. wọn ò sọ pé àwọn bínú kí ló máa ṣe ẹ tó máa sọ̀rọ̀ jù àwọn bínú máa ṣe láwọn bínú ni. Ah, mo lè súnmọ́ yín ìsìnkú ẹjọ́ ẹ kí ló tó wà súnmọ́. màá jẹ́ kí èèyàn lọ kì jẹ. Ah, tó bá tó bá bàbá ẹ lè tì. orí ẹ ti kì í ṣe ah! Ah, ó lè jẹ́ kó tó láti gbé ṣépè. bóyá bẹ́ẹ̀. ìran ká tí wọ́n yẹrí ọlá o eré ń gbé náà bàtà tí wọ́n ń yọ yìí àwọn àgbàdo abẹ́ẹ̀tì ẹ̀yìn labara wẹ́wẹ́ bí ebi adébáfólú ń ìran máàtì òṣàlàwẹ̀ ẹ o àṣejẹ ẹgbẹ̀kan tó jẹ olóbìdá lára túpẹ́ o èyí tí mo wí lónìí káyọ̀ òwúrọ̀ mọ́ o èyí tó láyé ẹgbẹ́ nu mi ṣàṣẹ o. ẹ kọ́ ọ̀rọ̀ o ẹ pẹ̀lẹ́ ẹ gbà ló ń gbà gbà gbà gbà o ṣe tó wù mí ẹ ṣeun. ọyá kọ mọ jẹ mọ jẹ mọ jẹ mọ jẹ àfìsẹ́yìn báyìí lẹ́gùn fi sọ gbogbo kùdẹ̀kùdẹ̀ ẹ̀yìn ò ti dà fìsẹ́yìn mm. ojú rẹ ò tún rí bí mọ́ mọ jẹ. mọ̀jẹ́ mọ̀jẹ́ mọ̀jẹ́. lọ́dúnjẹ́ lọ́dúnjẹ́ akọ́làdé là ń tilà ọ̀sìn bákọ̀sìmọ̀ bàbá kọ́là ìdè náà ọmọ ẹ̀ ni mọ̀jẹ́. ọtúbà ọtúbà ọtúbà ẹ gbé wa ẹ iṣẹ́ kan wọ bàbá rẹ̀. Ah, mú fóònù ọwọ́ rẹ lẹ̀ fìlà rẹ ọ̀ṣì kọ́ ọ̀bọ bàtà. ṣé mi ò tó jẹ́ ọ̀ jẹ́ bẹ́ẹ̀ o ṣadé ṣíṣe tó lọ kún bàbá rẹ ṣí ṣí ṣí ọgbẹ wọlé mi kọ gbé sórí àwọn bàbá mi gbogbo ìṣọ́ra tí ń bẹ láàrin kọ́ òrùka bàbá èmi ò ní kankan la ṣáàkì kò sí ayẹda ah, kò sí kò sí kò sí kankan ah, ọ padà rí mi. ẹja yẹn bí ilé ìtàn ẹja yẹn bí ilé ìtàn. ká gbé ọ ní ni mm. bọ́ọ̀ bá wọlé gbogbo rẹ̀ ọ bàjẹ́ pátá. Ah, ẹ kò sí kankan wọlé. Mr. Collins. Chief mo ní mi, ẹ ti gbàgbé ni. Emma, má bínú, this is official. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ wípé ẹ̀yin nìkan kọ́ lẹ bíìdì fúnṣẹ́ yìí. Nígbà tí management wò bò sáà yín, náà sọ wípé ẹ̀yin lẹ kójú òsùn. Ẹ wá jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má disappoint wa. Ẹ má jẹ́ ká gbèrè tíjọ ìjọ. A lè disappoint yín. Ẹ̀yin náà mọ̀ pé àfihàn developer ni mi nílẹ̀ tọ́gbọ́n lónìí ilé títí mo ti tìfẹ́ lọ ó lé fifty nínú ká wọlé ká kọ́lé ọ̀gá mọ jẹ́ ìdí ẹ̀rọ tí mo wá fi wò wípé tí n bá ń báṣẹ́ ló yẹ kí ọmọ mi bọ́tà mi rẹ̀ wò yìí síbẹ̀ jíjà rẹ̀ ló lọ sọ́ọ̀dì hmm. bẹ́sẹ̀ wo bẹ́sẹ̀ wo síbẹ̀ jíjà gẹ́gẹ́ ló ọmọ ọmọ ìpàkà kọ́lé kádàlẹ́wọ́ nílé nígbàlódé hmm. ẹ wò tẹ́ẹ̀lì kan tí ìjọba àpapọ̀ yẹsẹ̀ sí ní tí tọ́ta mi ẹ wo ẹ tó kù sí i tọ́nà rẹ. àti ẹ fọkàn báyìí lóye eléyìí o ẹ gbàgbé bó ṣe ń lọ ẹ ti gbéṣẹ́ fún àyẹ̀ yín ẹ rí ojú òde tì ẹ fọkàn balẹ̀. in fact i drop my cap. thank you thank you. ẹ ẹ Mr. Collins. Yeah. Hmm. We will be glad if you do not disappoint us. Meanwhile, ẹ assign our portion portions tí so that I might be gbé lọ sọ́dọ̀ chairman lókè about bá sign. then I must forward ẹ̀ sọ́dọ̀ lọ́ọ̀yà wa come wọn náà sign I àwa send copy padà sí. ẹ ṣe ẹ jẹ síbẹ̀ èmi ká ju Yes. ni èmi náà lọ sí. bá ti gbéṣẹ́ fáwọn àbáyé ẹbí sí àkótó Okay, okay, mi. Mm. Mm ẹ eh, so tàwa ni witness yín bá. olódòkó yìí md lódòkó yìí ẹ bá gbọ́ mrs giwa md lódòkó yìí. ẹ sọ gbogbo ṣáàdì family. ẹ bó ṣe yẹ kó rí nìyẹn ìjọba kó wa ní ìbòjì tí ọ̀gẹ̀dẹ̀ bá kó wa fọmọ ẹ̀rọ kù ẹ̀yin ló fi sẹ́yìn lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ là lọ́wọ́ lọ́wọ́. ṣé o yes orí ẹ̀ orí ẹ̀ ti dàrú if not ẹ eh, ẹ eh, Collins Collins ní sùúrù mú nǹkan tí mo ṣe ok tí kì í bá ṣe pé gbogbo yìí ti ya wèrè ẹ̀yin gbé bounce check láwa lọ́wọ́ this is bounce check. àyẹ̀kẹ́ sáyìn lẹ́sẹ̀ sáyìn lẹ́sẹ̀. báńkì ẹ máa dá mi lọ. Ah, àyẹ̀kẹ́ ah, wá. Ah, kí ni Collins Collins Collins no no no no Collins láyé lọ èso lè ṣe làwọn wà á fi wà á fi wà á fi jọ ẹ jà kó wọlé mọ ẹ bó ti gbọ́dọ̀ kẹta tó tó àdìkẹ́. ẹ ṣọ́ pẹ̀lú nǹkan tí ń sọ yìí ṣá ah. sá wèrè pọ́nbélé ni wèrè wúmọ̀ ẹ̀ sá. in fact ó rẹ́dì láti bu ajẹ́ iṣẹ́ wa sá lọ. Ah ṣé ọmọ Mr. Collins fa dọ́kúmẹ̀ntì ya. jọ mi lójú sá. <sighs> Mr. Collins padà lose contract yìí. wẹ́ wẹ́ wọ́n ti fún chairman ní report. ọpẹ́ orí kan tó ṣẹlẹ̀ ọlọ́fíìsì lórí o. ọlọ́mọ máa fi wèrè dán wa ò bá mi. mo rí irú láyé mi sórí èmi gan òrírí máa ń fi tí mi gbọ́ ni mi ò rírí lẹ́yìn ìgbà tó fowó ṣètò tó yẹ kó rọra máa mú lórí ó dé ẹ̀fọ́ aya ṣe fẹ́lẹ́ spark bí àti rẹ̀ ṣe wà yẹn bó ṣe fẹ́ ètò yẹn o lè ẹ́ báwo sí ọkọ máa ní gbọ́ngbọ̀ngbọ̀. àní mi ò tẹ̀ rí inú ẹ̀rí sẹ́ ọpẹ́ olùkọ́ máa kò ti gbọ́ ni ọlọ́ máa fi bèrè lọ́wọ́ àwọn. àmì o jẹ́ ká tètè máa lọ sínú ọ́fíìsì ọgá ògbọ́dọ̀ bá wá níbi tá a ti ń ṣàbòsí o. Hmm. ike is my hobby. Ah, ah. wọ́n ò lókun rí gbogbo ẹ̀. àṣà ah, gbọ́ngbò. ṣáà ní ṣe o. awo ẹ disappoint mi gan kódà ẹ tún ti grace mi ah, tẹ́lẹ̀ bá mọ̀ wípé n tẹ́ ẹ gbé fún mi ò ní ṣiṣẹ́ ṣé wọ́n ràn ọmọ lọ sí ìpàdé ayẹyẹ contract tí mo lọ balẹ̀ tí mo wá débẹ̀ tó bá gbogbo contract jẹ́ tó fàwé contract yá. irú rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ ó dá mi lójú tàdá ah, ah, wọn ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe iṣẹ́ àwọn bàbá bàbá mi ni. ẹ gbádùn sá ọ fa ìwé contract yá ni ó dábẹ̀rú o tó bá ti pín in tẹ́ ẹ gbé fún mi ṣiṣẹ́ ni tó yẹ kó dábẹ̀rú ọ fa ìwé ya. ọ fa ìwé ya ni. ọ fa ìwé ya. pátápátá. Ah. àìfi jújú jà wọn olójú àìfi jújú jọgbẹ̀rì kí dúdú ọlọ kí mọ́lẹ̀ òde. ẹran yìí ti tọ̀ ọ̀tàn ara ẹni tọ̀ ooo ha kí ni mo fẹ́ sọ fún gàba ìyá irú tọ̀ lórí ibú wọn ìwọ náà ń tọ̀ tó tọ̀tọ̀ wèrè kiri ooo ha. kí ló ṣe é ká. ha Alice Alice tèmi bá mi tèmi ti bá mi ni ẹran tí ọ̀gá gbé sọ mi ẹran tó gbàgbé sọ mi sẹ́ni kí n máa sọ pé tó bá ti bẹ́ tọ̀ o. pé kí èmi o kí n gbé tọ́ rẹ o ẹran ló ti tọ̀ yìí ẹran ló ti tọ̀ yìí èbó ń sún òsì òun olórí ibú tí ò ní bá mi wáyé jọ́ mi. bàtà wọn wá tọ̀ ọ̀tọ̀ ṣé tẹ̀lé ṣé wàá ń gbọ̀n ṣé àgbà fẹ́ mọ̀ bí wọ́n tàbí òótọ́ ni bóòlù kó o sì ní mọ̀ pé ẹran tọ̀ tẹ́ ṣégbà tí wọn náà débi ní ìṣẹ́ṣẹ́ ó gbóòórùn pé ìtọ̀ nù bí ìtọ̀ ẹran bí ni. Ah, ah. Eh. sọ fẹ́ gbọ́ kò sí bó ṣe lè fọ ìtọ̀ ẹran tó yóò sì máa rùn náà ni ọ̀gá mọ̀ pé ẹran yìí ti tọ̀. Ah. ó kí ló fẹ́ ṣe báyìí irú oorun láti àtìwò ni àwọn aláìsàn pé mo lo oògùn oorun tèmi mọ̀ bá mi. sórí ibi tá a gbà rè sọmọ pé pẹ́pẹ́yẹ sọmọ pé tí ọkọ bá gba pẹ́pẹ́yẹ lójú títì gbàá àwọn èèyàn wọn pariwo pé ah, ẹ̀yà tètè ẹni tó bá wakọ̀ wọn máa pariwo pé yéè ẹ̀yà fowó wa lẹ́nu owó tí wọ́n máa sọ pé ẹ fi ha lẹ́nu sọmọ tí wọ́n fi máa sọ pé kí ẹni tó bá fi ọkọ̀ pa pẹ́pẹ́yẹ àbí tí wọ́n bá ṣèṣì pa pẹ́pẹ́yẹ bákanbákan kó fi owó sí lẹ́nu ni pé ọmọ ẹ jẹ pẹ́pẹ́yẹ adẹ́jẹ èèyàn bákan kan náà ni tó bá gbé lọ láàbù bákan kan náà ni kò yàtọ̀ síra wọn so wá rí ìtọ̀ àgùntàn déédéé ìtọ̀ obìnrin ó bá àjọmọdé o ó bá àjàgbàlagbà o tán bá gbé dé láàbù yóò yìí kú ọ ni so wá rí ìtọ̀ àgbò àgbò kò bá jóbù kan náà déédéé ìtọ̀ ọkùnrin ni kẹ̀kẹ́ náà ni oko yàtọ̀. ẹ ṣé wọ́n fẹ́ tọ̀ báyìí báyìí. tí mo fẹ́ ṣe náà nù tí mo fẹ́ ṣe nù. mo máa tọ̀. èmi àti ẹ jọ mọ tí ò ní jẹ́ kí ẹnì kankan tí ò ní jó jáde tó bá dé ọ̀gbọ́dọ̀ rí ta o ayé mi bá bàjẹ́ ayé ẹ bàjẹ́ o. tèmi ń tiẹ ìwọ ń tèmi a ní wàhálà. ọmọ pé tí mo máa ń ronú mi ò ní kíní ò ní le. ohun tí mo fẹ́ wá sí fún ẹ̀sùn tó fún ẹ̀wọ̀n ni torí ẹjọ́ tiẹ̀ ló jẹ́ kí tún fi dá mi dúró báyìí. wá ṣe ṣáà tún ní solution tó wẹ̀ bá mi sẹ́nu rẹ̀. Hmm olóyè ìtọ̀ ẹran tí mo ní ẹgbẹ́ wá hmm. tá a fi ṣe àṣejẹ hmm. fún ọmọ níje lò hmm. ọṣọ da yín lójú pé tẹ̀ ẹran ni. ìtọ̀ ẹran ni. ìtọ̀ èèyàn lélẹ́yìí. ìtọ̀ èyí tí mò ń wò yìí. ìtọ̀ èèyàn kẹ̀. bẹ́ẹ̀ ni ta lọ́tọ̀. n ò bá yín gbélé. bàbá ó di ọmọ kan mo fi sọ ẹran ìkọ́kọ́ máa sọ. kásì ní ìtọ̀ èèyàn ìtọ̀ èèyàn ó lélẹ́yìí tí mò ń wò yìí. n bọ ẹdú. arodò kásù kí lára alẹ́ fẹ́ mu fóun gbẹ́kọ́ ni ó gbára alẹ́ kú báyìí ọ̀gá ò sí lé kọ̀sẹ́nì kankan lé báyìí kàṣẹ fún opportunity wọn àtẹ̀mí àti ẹ̀ kó o gbóúnjẹ jáde kó o dáná oúnjẹ tó hùn èmi àti ẹ jẹ kájọ jẹ ká gbádùn ara wa bó sì jẹ́ pé àwọn oúnjẹ tó ti wà nú fíríjì tẹ́lẹ̀ ni kó o wọnú fíríjì kó o microwave oúnjẹ kó o gbé jáde àlálùkù ọ̀hún náà ìwọ náà ló sì gbàdàgbà ọgbẹ̀ sára ìwọ náà gbàgbà ọgbẹ̀ sára ádáradá òsì ádáradá wèrè mọ̀mọ̀mọ̀ ti ń bá kiri. kánì sà. ẹ ló sà. Jamiu. yẹ sà. ìtọ́ ẹran tí mo ní kọ́ ọmọ ọsán sóun ló gbé fún mi. ṣe ẹran àgbò. àgbò kọ ògúnfe ni. wọn ò tí ì mú ògúnfe wá o. gbọ́dọ̀ kó o ti ya wèrè. ṣètò ẹran tí mo ní kọ́ ọmọ ọsán sóun lọ́tọ̀ tó gbé fún mi tí mo gbé wá bì. alágbára ọlọ́yin tá a gbó ní. aago mẹ́rin lọ́tọ̀. kò ní aago tí mo lè sọ pé ó tọ ìtọ̀ ń tán àmọ́ yín tọ̀ ṣeré ṣeré ṣeré ṣeré àmọ́ tí má pa gbogbo ẹ̀ náà pọ̀ náà má pa gbogbo ìṣẹ́jú tó fi tọ̀ pọ̀ kò lè ju bí ìṣẹ́jú mẹ́wàá lọ. ó sì dán lójú. ọlọ́run gbọ́ ìtọ̀ àgbo ni. ó dán lójú. ẹ àní mo tọ́ ẹsẹ̀ ẹ̀wò mo tọ́ ọ̀wò báyìí tí mo tí mo rí pé iyọ̀ wà nù ẹ̀ ìtọ̀ àgbo ni. ọ̀dà jẹ́ bọ́lé. sá. jẹ́ bọ́lé. all right sir. ẹ ẹ ló sà. bàbá ẹ gbúrò nìkan ṣẹ́gbọ́n ẹ gbúrò mi ń bọ̀. ó bàṣẹ jẹ́ mọ́lú ẹ̀ lọ. wàhálà ti dé ọ̀gá rẹ̀ fi ru ohun mi bá mi sọ̀rọ̀ o wàhálà ti dé o wọ́n dàbí pé ọ̀gá ti já lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ yìí o tí wọ́n sì ń tẹnumọ́ tán tẹnumọ́ pé sọ dá ọ lójú Jamiu pé ṣé ìtọ̀ yìí ìtọ̀ ẹran ni ìtọ̀ yìí tí mo ní ó dá mi lójú tí mo tún fọ ọlọ́run búra lórí ọ̀rọ̀ ọlọ́run kò forí ẹsẹ̀ mi jìnnà ságàfúlà ságàfúlà ságàfúlà ságàfúlà wọ́n tún wá sọ fún mi pé jẹ́ ń bá ọ lé o jẹ́ ń bá ọ lé o jẹ́ ń bá ọ lé kọ́kọ́ ò bá mi ń lé lọ́gà tí mo mọ̀ jẹ́ ń bá ọ ń lé lázà lọ kí wọ́n burú kójú ọmọ rì bí ẹsẹ̀ lóògùn ẹ̀ èmi kọ́ ọ̀nà ọ̀dọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ wa yá. àkílẹ̀ tó wá ń gbọ̀ngbọ̀n jẹun bẹ́ẹ̀ gbé wa wò ó ẹ̀wọ̀n ló kù sí lẹ́yìn sí báyìí. sọ̀rọ̀ òǹdẹ̀dẹ̀ ti bẹ lẹ́yìn ní sáà sọ̀rọ̀ òǹdẹ̀ ni mú ọ̀rọ̀ oúnjẹ kọ́lé tó wá lẹ́yìn wàhálà ti wà o. wàhálà kí ló wà tó fi jẹun. wàhálà ti wà o iṣẹ́ ti já lé mi lórí gidi ni o. sọ fẹ́ gbọ́ sọ mọ̀ pé ọ̀rọ̀ ìtọ̀ ẹran ti bí ti mo dọ́gbọ́n sí ọ̀gá ti mọ̀. ayé mi ti bàjẹ́. ayé ò ní bàjẹ́. aláyé mi ti bàjẹ́ ṣé mo gbọ́ tán ẹ̀mí ayé mi ti bàjẹ́. ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ alele ni ọgọ́ gbọ́dọ̀ bá mi lé wọn. alele kí ló ń sọ èmi wá ń kọ́ ẹ wo àmọ jọ sọ lórí fóònù àmọ balance lórí ah, fóònù. bọ́ọ̀lù ṣe ṣẹlẹ̀ kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀lù ṣe wá fẹ́ wọ́ọ̀kì bọ́ọ̀lù ṣe fẹ́ wọ́ọ̀kì àmọ ah, balance ayé tiẹ̀ lórí fóònù. Ah, kò lè rí bẹ́ẹ̀ ṣé wàá jẹun ni. iṣu bàjẹ́ ló kọ ẹ̀ mọ̀ wúlò àgbàdo bàjẹ́. Jamiu. Jamiu. Jamiu kọ́. Jamiu sì lè ó kàn kúrò òṣìṣẹ́ fún abẹ́ yìí. Ẹ sà. Sá. Kí ló dé? Ẹ ká sà. Ẹ lẹ. Ẹ sà. Jamiu dà. Jamiu kò sí ní ó ní bóun tilẹ̀kùn látẹ̀yìn ni sà. Jamiu ò sí nílé. Níbo lọ lọ? Kò sọ kókó fún mi sá o. Ah, ẹ dáràn. Ń bọ̀. switch off lágbẹ́ sọ. ẹ̀bùn no battery. no battery kọ chaajì mọ́júmọ́ ni. àtọ́nà mọ́jú sá. aago ah, yọ̀ lọ. ẹ network. Ah, ẹ dáràn ìwọ àti ẹ dáràn nù lẹ́yìn ó ní kó bó ti gẹ́tù lẹ́yìn àbí ẹ mọ̀ ń bọ̀. ṣé kọ́kọ́rọ́ wà sí láì ṣókè kan. mi ò mọ kò jọ́ kọ́kọ́rọ́ fún mi. ọ̀ṣẹ́ ká fọ́tò lẹ́ka ìsàn. bẹ́ẹ̀ tí mọ́tò dà ń bọ̀ jamiu kọ́ mi ò mọ. ní jọ̀wọ́ fún mi bolo lọ. mo sọ kókó fún mi ẹwọ ẹ fún mi lẹ má fi tí kó bá mi o. rẹ pa àmọ́ ìyàwó jami ẹyìn hmm. eh, eh, kí òkè ṣé mi ò hafi mọ́tò lẹ́ńtà báyìí mo fi lẹ́ńtà wàhálà àbúrò àwọn adúró lóru pẹ̀lú mọ́tò báyìí báyìí lọ gbèsè ní kọ́mpáàdì yẹn mo lè torí ẹ̀ lu ẹ̀wọ̀n bẹ́ẹ̀ yẹn olórí burúkú lọ̀gá yìí. bí wa ọ̀rọ̀ dọ̀rọ̀ ara wa ẹ gbàgbé management gbogbo tẹ́ ẹ bá lè ṣe sórí ọ̀rọ̀ yìí tí ó fi yanjú ẹ ràn mí lọ́wọ́ mo bẹ̀ yín ni ẹ dákun tó ẹ̀yin méjèèjì ni o mo bẹ̀ yín nítorí ọlọ́run ẹ mọ̀gbẹ́ kíṣẹ́ ọ̀gbọ́n lọ́run ẹ wò wá láti mo ti ṣe ẹ dàkún. Mr Collins yes ma. ọ̀rọ̀ yìí ti kọjá agbára wa torí pé chairman ti gbọ́ wọ́n ti report fún chairman. àmọ́ ti report fún chairman sí cameraman bí a wà ní àárín ara wa náà yẹ kó wà Mrs Giwa. ó jà tó bá jẹ pé láàrin ara wa hmm. ẹ̀yin náà wo ẹni tẹ mú wa tó máa supervise iṣẹ́ ta fẹ́ gbowó ẹ̀ fún yín hmm. òun ló ti ya wèrè yẹn. kò ya wèrè disorder nìkan ló ní. ń gbọ́ àlàbí a ti yá a ti tọ́jú wọn. ìlú ọjà yà wọ́n ti yá tọ́jú kọ́ bẹ̀rù sọ̀rọ̀ jáde ẹ wò ó ti ń ti ń wà òkè ó ti ń wà òkè gbogbo yóò níyànjú gbogbo tẹ bá fẹ́ kí n ṣe ẹ jẹ́ kí n ṣe. ẹ wo ti yé wa nígbà táwọn ti ya wèrè sí kábọ̀ wá gbowó fún wọn ìgbà wo náà ní dáná sun owó. ò ní dáná sun owó èmi náà kò wó fún o ebi kò wó supervise ni kára rẹ ti ń yá ẹ gbogbo ogun tá a bá fẹ́ dá ẹ wò ní ìmáìdì kí n tó fún yín nìkan sí ẹ gba ẹ trust me ẹ trust me ẹ dà kú. sir collins tó bá yẹ pé nǹkan tẹ fíìmù àti colleague mi ló jẹ́ kẹ́ ṣe máa press wa ó dà ìgbẹ́ fẹ́ ká padà. ẹ bá lọ bẹ̀ wò. Ah, kí n mú fún yín five hundred thousand inú ogun tẹ́kùn fẹ́ gbà tó rẹ́ mílíọ̀nù lọ́wọ́ yín ìrẹ́ pé mo fún yín bá tó fún yín sí i gbogbo ọ̀rẹ́ lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ ẹ̀ sí i níta bá tún fẹ́ kẹ́ ẹ̀ fún yín ẹ̀sùn ọ̀pọ̀ mi. ẹ wo Mr hmm? Collins eh? management gan gbọ́dọ̀ rí wa bá a ṣì ń dúró bá yín sọ̀rọ̀ so káàdẹ tí ìrìṣẹ mi ẹ má kó bá wa kò sí ọkọ tá a lè ṣe sí i. Ah! Mrs Giwa Mrs Giwa Mrs Giwa ah ayé mi o. kí mo fẹ́ ṣe báyìí lórí ọ̀rọ̀ yìí o. Oh. Alábí kí ló ń wò ó kí n tiẹ̀ tó wò wọ́n. inú bíbí sí wọn ni. sí gbogbo ọ̀tá aṣọ kalẹ̀ kò sí kankan tó fẹ́ sọ sí. ẹni kí n má dà sọ́rọ̀ mọ́ ni. ọjà wa dà sí wa dà sí báyìí ah! àbí. sọ̀rọ̀ márò igbó ló fẹ́ rò dábàá yìí márò ọjà rò. nítorí o ti pè jù sọ̀rọ̀ sọ̀rọ̀ ni bá mi sọ̀rọ̀ kí ló tọ̀ bẹ́ẹ̀ rí. ṣẹ́rí àwọn mrs giwa yẹn aláìdáa ni wọn kí ló dé. ẹ jẹ́ ká gba owó tá a fún wọn padà ah. n tí mo rò nìyẹn. káfọ́ yóò ta ọ̀dà fún. bẹ́ẹ̀ ni owó ni. Alábí sọ ọmọ tó ń sọ lẹ́nu kọ́ńtráàtì two hundred million mo fẹ́ gbà bí tí wọ́n bá pè é pa àlọ́ là ń kọ́. wọn ò lè kó ara láì. wọ́n ṣe pè fún wọn ni ó ṣe mọ̀ pé wọ́n lè pè àpàdà. kò yẹ mọ̀ pé madam ti bà nǹkan jẹ́. ṣé kò fẹ́ kọ́ mọ́ kò sẹ́ni gbèsè fún wèrè. sórí ẹ pé sá ṣé fọláńtà nílò báyìí kò ti já wèrè sórí ẹ pé ọmọ tó ń sọ lẹ́nu. yà lọ kó nu mọ́tò ibi tó yẹrẹ ti yí gẹrẹ tí o lè wà nílé láì tí o lè wà mọ́tò ìdílé láì. professional ni mi kó nu mọ́tò. ẹ kọ́kọ́ kìkì kọ́kọ́ kíkì náà káwọn kóyè tiẹ̀ torí gbogbo tó ti kò tiẹ̀ bá lámọ̀ kọ́kọ́ kí àlọ́ ọ̀rọ̀ èyí lẹ fóònù mọ́ ìhun tó wọlé o ìlẹ̀ mọ́ mú o. afáàmù ṣe ń bọ́rọ̀ mi lọ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi àtọkọ mi kò sówó lọ́wọ́ wa ṣùgbọ́n mo wá sùn mo lálàá mo rí pé èmi àtọkọ mi à ń jáde lọ nínú àlá yẹn àìtí ìjẹun ebi ń pa wá lábàkún àkìtàn yìí oúnjẹ tó dá wà lórí àkìtàn yìí lọkọ mi bá ní ká yà ká jẹ n bá ní irọ́ ká má jẹ n bá bẹ̀rẹ̀ sí fà ló bá ní ká jẹ n bá ní ká má jẹ ló mú yìí tají nìyẹn tí má dẹ̀ ti lálàá tí mo sùn tí mo jí tí mo rántí ẹ̀ ah, ó máa ń lágbára tó ló máa ń ṣe àfà ẹjọ́ ẹgbàá wa ọlọ́run níjà jẹun lórí àkìtàn. alájà ọlọ́run ó gba gbogbo wa ìdìnnà sìrátà lè mọ́sítẹ́kì mọ́ ìdìnnà sìrátà lè mọ́sítẹ́kì mọ́ ìdínà sírata alimustikima ọba finimọ̀nà lọ́bọ̀ lọ́hùn. alájà ṣe rí àlàtẹ láì lóòótọ́ àlá tí ń banilẹ́rù ni. àmọ́ ẹ fọkànbalẹ̀ torí kò sí tó tóbi báyìí tó jàdúrà lọ. èmi wàá wọlé alú àlálẹ́ ìbáyìí wọ́n àti wá dọ̀la ẹnì kọ̀ọ̀kan yóò wá rí mi torí àlàtẹ sọ́lẹ̀ yìí ẹ̀yin kọ́ ló bá wí ọkọ yín lànà náà bá wí tẹ bá rántí ẹ̀yin sọ pé kẹ má lọ jẹ oúnjẹ orí àkìtàn ọkọ yín fàyìn pé kẹka lọ yìí ló túmọ̀ sí pé ọkọ yín làlá náà bá wí bẹ́ẹ̀ bá ti wá délé ẹ sọ pé mo ní kí wọ́n yọjú sí mi láàárọ̀ ọ̀la gbogbo ṣe jẹ tọlọ́run lọ́lá ànábì mahama a rí yọjú sọ̀rọ̀ náà. ẹnlẹ ẹnlẹ ẹnlẹ sábìjì náà. mo ní kí alájà ìyàwó yín mo ní kó sọ fún yín kẹ́ yọjú sí mi lórí àlá tí mo ní ọ̀wọ́n ńlá. torí ẹ̀yin gangan làláwọn náà bá wí bẹ́ẹ̀ ni ẹ ńgbà tá a wá wọlé alúwà lórí àlá náà a wá rí i pé ọ̀rọ̀ yín ò gba ohun tú bẹ́ẹ̀ kò sì gbàṣẹ jẹ sùúrù lásán báyìí ńlọrọ̀ yín gbà kẹ́ má sáré kọjá kádàrá ohun ọwọ́ yín ò tó kẹ́ má fi gọ̀ǹgọ̀ fà á kó má ba lẹ́yìn bàbá ṣe rí àárín nǹkan jẹ àròwó ná àràṣọ o ọ̀rọ̀ là nípele ńpele ni bẹ́ẹ̀ ni ẹ ò lówó ṣẹlẹ̀ lómi ọ̀la àárọ̀ ni ó kọ́ ọmọ bó bá ti jí láàárọ̀ báyìí lọ́la ó bẹ̀rẹ̀ sí wà wá hmm. bẹ́ẹ̀ sì ni àwọn míì wà tẹ́ pé ọ̀la ọ̀sán wọn kọ́ mọ́ wọn lọ́sàn-án bí wọ́n bá ṣe ṣe ṣe láàárọ̀ ó sì dọ̀sán wọ́n bẹ̀rẹ̀ sí rí mú àwọn míì wẹ̀wẹ̀ ọ̀la àrọ̀lẹ́ má lè wọ́n kọ́ mọ́ wọn wọ́n gbìyànjú láàárọ̀ wọ́n gbìyànjú lọ́sàn-án tó bá wá wọ bíi sẹ́fúntì lówó yóò bá búyọ irú wọn wọ́n pé ó mọ̀ ti dàgbà owó rẹ̀ bá dé o ẹ̀yìn bẹ́ẹ̀ àwọn kan sì tún wà wọ́n gbìyànjú láàárọ̀ wọ́n ṣe tọ̀sán wọ́n ṣe talẹ́ wọ́n gbìyànjú títí títí wọ́n ṣe wàhálà wọn ò ní bá irú wọn wọ́n sì máa tara ọmọ la. tara ọmọ la. bẹ́ẹ̀ ni ṣé yẹn lè tara ọmọ là ni. bàbá ẹ wò mí wò bí kéèyàn ò bímọ ọkùnrin àbọ̀mọ obìnrin tó lórí ìfẹ́ president <laughs> ẹ rí i pé ọ̀là ti dé lò ọ̀là ó bá wa yí ọ̀nà ara wọn ẹ ní tí wọ́n ń pè ní pé èyí tara ọmọ lànà ẹ irú ògbó bẹ́ẹ̀ òun rí i pé ọlọ́run kọ́ mọ́ yín ẹ ẹ ní láti ṣe sùúrù ni ó pàápàá jùlọ lórí àlàáfíà òun pé ẹ oúnjẹ olórí àkìtàn ẹ wà sá fún nǹkan ìgbín nǹkan dọ̀tí ẹ ń jìnnà sí ní tí o bá ń ṣe tí ẹ ẹ yà wọ́n jìnnà sí báyìí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbà bẹ̀rẹ̀ sí gbàdúrà gbogbo yóò bá dé nígbà tara wọn la. ká má jẹun ẹ̀gbìn kí n má ṣe nǹkan wọ̀ sí kí n má sáré ju kádàrá lọ kí n má gba nǹkan tí ì ṣe tèmi kí n dúró nígbà tọmọ máa là mí tí ọmọ mi máa fẹ́ bí president àbí tọmọ mi máa fẹ́ bí governor àbí ẹ̀kọ́ kan ẹ̀ náà ìjọkíjọ ìbàjẹ́ bá ti pé ninety years. ẹsẹ̀ sà èlò lówó yín. bàbá a ní ká gbowó lówó yín. ẹ lè gbowó náà ẹ ṣiṣẹ́ fún mi. n ti jáwé fojú mi rí ni n tó sọ mí dàrí o àbúrò mi báyìí ó ti sú mi pátápátá èyí sáìtì mi ò lè lọ ṣé bá a fọmọ sínú ilé pẹ̀lú kọ́ndíṣà máa gba sáìtì lọ ni. Eh? O ti sú mi mi ò mọ ọdún tí mo fẹ́ dọ̀rùn lásì. ọ̀rẹ́ mi kò sí problem mo níbi kan tí mo lè mú ẹ lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àti rí ẹ nìyẹn ló nira èrò pọ̀ jù ìṣòro ń fọwọ́ gbàdé ti kan tó rí i. àfọwọ́gbàdé ti. ọdún méjì alẹ́ máa rí i bẹ́ẹ̀ ni èrò pọ̀ jù tó ń lọ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. èlú láti gbàdé ti. a tó tírí mílíọ̀nù. Ah, ah. tírí mílíọ̀nù. bẹ́ẹ̀ láì lọ ẹ́mbásì. Ah, èrò pọ̀ gan-an dídí ọdún méjì mẹ́ta àwọn èèyàn rí àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ láwọn èèyàn bribe tó ń fún lówó kan tó lé owó ń gbó lọ́wọ́ èèyàn ó lé débẹ̀ ìsìnkú owó tó bá lóṣù kó má gbó lọ́wọ́ yìí. èló lówó ṣe tiẹ̀ kankan tí ó bá. a ní kò ń gbowó. kò ní gbowó. láyé kò ń gbowó ṣùgbọ́n àtìlẹ́ rí ah ìyá fẹ́ tọ́ méjì ẹ̀ bá. ẹ ẹ jẹ́ àjẹjẹ́ ìgbìyànjú ẹ̀ tírí mílíọ̀nù náà pọ̀ nítorí ọmọ kí mo ṣiṣẹ́ fún gbogbo náà lákòókò tá a lọ tá a bọ̀ ṣe é torí ọmọ náà kódà kódà ọgbà tẹ́ mílíọ̀nù mo ṣe tá a ti fún. ah torí ọmọ. ó fẹ́ gbalẹ̀ ìlú gbàgbélé lẹ̀ torí ọmọ láti ṣe wàhálà. ṣé pé wọlé kò tún ìbílẹ̀ ọ̀gbẹ́ torí ọmọ. kí là ń ṣiṣẹ́ fún torí ọmọ láti ṣiṣẹ́. ìgbà tí màá bá ẹjọ́ sí torí ọmọ tèmi ṣó sọ pé kò sówó. ọ̀rẹ́ mi hmm? ẹni bá kú ni kò làbá jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọmọ ẹ fẹ́ sanwó project ẹni school pẹ̀sùkú school pẹ̀lú school fees hmm. ẹ. ẹ pẹ̀lú ọmọ yìí sọ lágbàdìkà. kò síbi tí mi ò ti dé. Hmm. so eight fifty thousand ni kò dẹ̀ síbi tí mi ò ti dé so ọmọ ìlú sọ pé káwá sọ́dọ̀ ẹ mo sọ pé àti ìtọ́jú ìkùn àbá ẹ fòrùn wà lọ́wọ́ gbọ́dọ̀ lọ máa bá gbégbà kí n lérò skul owó fẹ́nà tó jẹ èsì san mo ṣe wá sọ́dọ̀ ẹ di. eight hundred and fifty thousand ah, àsìkò òjò la wá wà yìí ìwọ náà pé ọmọ ìpínlẹ̀ developer kì í yá lásìkò òjò eh? tó dùn bá ti ń rọ̀ báyìí àti ẹ̀ tí ń ta búlọ́ọ̀kù ẹ̀ tí ń ta sìmẹ́ǹtì tí èèmọ̀ bí kílà inú wọn ẹ̀ dùn kò sí ìṣẹ́kẹ̀ kan lásìkò yìí. ọ̀rẹ́ mi ò bá fẹ́ bá mi kó tẹ̀ bá mi lọ sí báǹkì ẹ̀ kó bá mi yàwó ẹ bẹ́ẹ̀ tí òun bá dẹ̀ ṣe jọ́bíjọ́ wà á dẹ̀ kéde ẹ̀wọ̀ yẹn wà á sọ padà. eight hundred and fifty thousand. owó kú díẹ̀ tí a tó. àti wọn sọ fífi bẹ́ẹ̀ ni. ẹ kí ló wá mú òun wá fún. ìdí tí mo fi mọ ọ̀rẹ́ mi tí n bá délé tí n bá mọ owó délé kò ní mọ ìbára láti mo ṣe tí mi fi mọ owó délé tí n bá tún amọ owó délé náà kò ní appreciate tó mọ fálọ ẹni tó fún mi lówó yẹn mo sì fẹ́ kí n mú wa o y'a dọ̀bálẹ̀ ko kí kí ọ̀rẹ́ dùn. ẹ ṣe gàdí sa ẹ ṣe sa ẹ ṣe gàdí sa. kí ló dé india lọ sọ fún mi. india kọ. india ni ẹ máa di àwọn ẹlẹ́sẹ̀ báyìí. india dìde dìde dìde. o ní kò ṣe dé ṣé mo sọ fún ẹ. ọmọ ìlú o ṣe o kí wọ́n bá ẹ pè ah, tí bá dọ̀dọ̀ lẹ́yìn wà á dé assist mi. nọ yes sir ọjọ́ ẹ ó kàn sọ sí mi mú kọ mọ́tò yìí tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wa ni. bẹ́ẹ̀ sà ọ̀ka yìí láyé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. mo sọ fún ẹ tí bá ti dọ̀dọ̀ lẹ́yìn kò deny mi ni so a ṣe. ẹ àsìkò odò la wá wà yìí bàbá yìí náà mọ̀ pásìkò odò la wà yìí. Ah, eight hundred and fifty thousand naira nítorí ọmọ ah, ọlọ́run ọmọ ọmọ ọmọ tí ó sìn yẹn sọ́nà mọ̀ sí ọmọ sí aládùúgbò àgbà fún àmọ́ ni níbo ọmọ tí màá ṣe màá bá wá one fifty thousand. one fifty. ẹ bàbá one fifty thousand tuntun tó tó fún àwọn èèyàn mi káàkiri kọjá sọ́tún kọjá sósì yóò pé. ọ̀rẹ́ ìgbọ́dọ̀ fẹ́ kí tìrì seven hundred thousand tó kù torí ọ̀nà. ó rí ọmọ yẹn one fifty ó yí òkú ìṣẹ́jú mélòó. màá bá one fifty ọmọ yìí. ẹjọ sá mẹ́rin káyọ̀ mi bá jẹ ẹjọ sá ẹjọ ẹjọ ẹjọ sá ẹjọ. ọmọ yẹn yọ kókó sẹ́yìn o. ẹjọ sá. mọ́tò padà sẹ́yìn mọ́ àdúrà ni mọ́tò padà sẹ́yìn mọ́ ẹ tí nǹkan bá ti lọ ẹja fojú fo ni má bínú orí bẹ́ẹ̀ gbaná ni gbogbo nǹkan láyé mọ́ọ̀dù ni bí àṣà wọlé ìbò o ti jẹ́ pé mọ́ọ̀dù tí mo wà ní o dá má bínú. ọ̀dà o sì pọ́blẹ̀mù mo gba chiribi lọ kankan bẹ́ẹ̀ ni kàn fún ohun déjì kankan ó kàn fẹ́ kó pọ̀ pé tí ọlọ́run bá kọ wá pọ̀ ó yẹ ká máa ran ara wa lọ́wọ́ ó yẹ ká máa ran ara lọ́wọ́ so mo ṣe fẹ́ ohun tí mo ṣe fẹ́ kó pọ̀ ni kò sẹ́ni máa gbọ́ kọ́ sọ́ba sọ pé ó yá lóde sí i bí ká lọ síbẹ̀ mo rẹ́ni láti gbọ́ ó ti yá ó yá. ẹ gbà mí. ọ̀rẹ́ hm? níbo la ń lọ. ìdí tá a wà ní. ilé yìí. mo ti dé biri. lóòótọ́ ló ti wá bírí àmọ́ wíwá tó wá lọ́jọ́ náà ọ̀ farabalẹ̀ àìfarabalẹ̀ rẹ ni ọ̀jọ́ orí yẹn jú sí. ìfà kí náà dàgbà yọ báyìí. adìyẹ tó bá da fánù náà láàfikò. bí báwo. o ṣeun ọmọkùnrin tó tọ ìtọ̀ níjẹ̀lò tó pè ní tàgbò òun náà lẹ́wàá wá síbí hmm. kò sí ohun tí ó ṣe o ìtọ̀ yẹn náà ni ó tọ̀ hmm, tèmi ò fi ṣe àṣejẹ tọmọ yẹn ò jẹ bàbá ti jẹ ọtán tó túmọ̀ sí wípé àfi káwa já mi wù kan. bẹ́ẹ̀ni. báyìí tún láti di ọ̀dà àfi káwa. ó ti dà ẹ bàbá àyà bẹ́ẹ̀ lẹ́nu. ọ̀dùbẹ́rẹ́. Eh, àwà ẹ ṣeun bàbá. iṣu bàjẹ́ lóko ẹ̀ mọ̀ wúlò àgbàdo bàjẹ́ lóko mọ̀ ṣe ṣòkì ṣe gbọ́ bàjẹ́ fún mi láyé. ẹ dákun ẹ Jamiu la béèrè. dàdá mi ò gbé mi báyìí mo ti padà sílùú ẹ. níbo lu ẹ. èrúwà. èrúwà ṣẹ́rúwà ni èrúwà ni sọ́pọ̀ èrúwà ni. kò pé lórí wà fún mi ìbára pa méjèèjì ló pè. ẹ níbo wà ní ìlú wa ṣé pa mọ́kànlá ló wà ni ọkọ ọmọ sọ bẹ́ẹ̀ tí ọlọpọlọ rárá. àbórí yóò pè é. kò sí bẹ́ẹ̀ lalatẹ mhm. ìgànnà. wọ́n kẹ́kẹ́ kúkà fún mi jáde sọ fẹ́ jọba bẹ́ẹ̀ ni mo ní ọmọ sí máàpù bíi ni obìnrin ìdá fún mi ní àdírẹ́sì ilé igbó ọ̀rọ̀ àtàrí àbí ilé igbó olówó àbí ìwádìí. ọwọ́ àwọn ah! báyìí bó la fẹ́ ṣe báyìí náà. jami ṣe ṣe báyìí fún ga jami jami fẹ́ àyè jami bá ṣe wá òpé gógógógó jami jami kọ ah, ẹni tó ń dá wà láàmú ni o jẹ́ kó rí ìrópé o. sọ́bẹ̀rù ah! wà ní a mọ̀ wá dára báyìí bó la ti fà fẹ́ rọmọ ìtúrí ọlọ́run. ẹ ẹ jẹ́ àní problem sáà dára sà. ṣé ẹ pé ní ọjọ́ tí ó ń ṣe pati àwọn fámìlì ẹ̀ èmi ò lọ èmi gbé lọ lọrin ṣé ara ti tẹ́lẹ̀ fi ń kì í pé máa wọlé ọ̀gá o tẹ́fí lọ mú àpẹ́dá wà nù mọ́tò. èèyàn kúrì rẹ pé ara eléré máa ń kíyàn náà kọ ni bóò láti rí ni mo sọ bóò láti máa dẹ́sí lé wa lọ́jọ́ mọ́tò kankan má. kí mo fẹ́ sọ ni pé kúkú ló tẹ̀lé ń jọ yẹn. kúkú tẹ̀lé lọ. bẹ́ẹ̀ ni sá. ó yá pé kúkú fún mi. pípé pípé kúkú. inú mọ́tò náà ti máa ń bẹ̀rẹ̀ wá sá mo kọ́ sí dáhùn àwọn òkè tí sábẹ́ ti fọ́lọ̀ ọ̀yọ́ wa mú náà báyìí wọ́n dáadáa ẹ bá wọn ẹ sì kò sí. ẹ yọ ọdún lọ́mọdún ọba ìdájà mọ̀ lóbi ikọ̀ ọgbọ́n wà fúnwé lẹ́yìn lẹ́yìn ah ṣé wọ́n mọ̀ ìfínà bá sínú sínú ọ̀bà nípa ayẹyẹ ìwé mọ́tò mọ́tò dẹ́dẹ́dẹ́. ah àbùkàjẹ́ lè sà. kí ló tún dé. olú ikú kúbọ̀ lọ́bọ̀ àti ẹsẹ̀ ẹ̀wà ìjà gbìyànjú. ẹ̀yin ò dára rárá sà ọ̀gá sà. kẹ́ni. ẹjọ sà mo fẹ́ sáré tọ̀. o fẹ́ tọ̀. bẹ́ẹ̀ ni tọ̀ yẹn ń gbọ̀n mi gan. o ní wo ló mo tó tó tó tó kiri bí àkèrè wáyé. ẹyin lẹsẹ kúpítà lọ ṣe kínní. ẹsẹ kọ́ bá tọ̀ sórí títì ni. ẹ má bẹnu sà. nígbà tó o ti pé odò pápá àtìfún kádókò lé. Ah, ah. ọ̀nà yóò da rárá abẹ́ ìdìbò ṣe gbà kẹ́kọ̀ọ́. ọ̀sẹ̀ náà tọ́ da gbogbogbò rẹ̀ àdá gbogbo ilẹ̀ ṣé mínísítà fún odò náà ni àbí. ẹ má bẹnu sà. ọ̀nà ọ̀run gán ni. Ah, tó fẹ́ tọ̀ fẹ́ tọ̀ fẹ́ tọ̀ ibi gẹ́gẹ́ bí ń pa mi tó sọ pé bí ń pa mi kò kúkú. bá ọmọ jẹ mọ́pọ̀ wèrè fún mi o èyí lè fóònù mọ́lẹ́tì o mọ́pọ̀ wèrè fún mi o. ẹ sà. hello alice. hello jamiu hmm. a ti wà nínú ìlú ẹ báyìí báyìí báyìí o èmi àtọ̀gá. ẹ ẹ ti látẹ̀. ẹ ọdún ẹ là ń bọ̀ o ah! kó mọ bó ṣe máa ṣe rẹ o mo pa ọ́ fún ọ kí mo fẹ́ wá tọ̀ mo ṣe wá pé sí i o. wo máa pẹ́ padà máa pẹ́ padà máa pẹ́ yé. ẹ̀hẹ̀ ẹ̀hẹ̀. bọ́dá mi ẹgbẹ́ bọ́dá mi. èdè tó o dé kó mọ̀ ṣe wọ́n wọ́n kiri lé kí ló mú ọ. mo ní sọ fún yín pé mo ń travel mo fẹ́ sáré travel bye bye bye bye mo fẹ́ sáré dé Maduguri Badagry Badagry yín wo ní gírí mbà mo fẹ́ dé Maduguri. tá n gbèsè òjijì fún ọ tó ń sáré lọ bọ̀. mo gbèsè fún mi mo gbèsè fúnra mi lọ́hùn. ilẹ̀ haúsá èmi mo mọ tí mo wá kiri. ilẹ̀ haúsá bó ṣe rí nù. tí wọ́n sọ pé oríṣiríṣi ń ṣẹlẹ̀ fún ọ̀pára wọn ń ṣe oríṣiríṣi. kò sí nǹkan kan ní Maduguri bọ̀ọ̀nù ni wàhálà wà bọ̀ọ̀nù ni wàhálà wà. o wa tilẹ̀ bí lọ́hùn tó máa sọ fún bí nǹkan bá ń ṣe ọ́. ẹ mọ̀ wọ̀rí máa kírètì ẹbí lọ́hùn. ó kírètì ẹbí máa mi lọ. ẹ mọ̀ wọ̀rí ẹ bó ṣe gbogbo ẹ̀ ń bá ti pè mí ẹ̀ mọ́ bá rìsíìfù kọ́ tó yà wèrè tẹ́mi bá ti ṣe fíìmù mi máa pè yín sẹ́yìn. àwa àwa kí ni mu ọ̀dẹ. ọ̀dà tẹ bá dì òfin kì máa wọ kiri ni kí ni sí ọgbà náà. màá sẹ́yìn o ẹ má jẹ́ nǹkan yín lára. kọ́ mi. ẹ má mú bí ilé tó ń gbé. yé yé ṣé kọ́mọ ni bá ti ọ ni. mo mà dára ọmọ ẹ má yà wèrè po sídìí sídìí sídìí.

ẹ àwọn ní ọ̀gá wa ọ̀gá Jamiu. ọ̀gá rẹ̀ rè ọ̀gá ẹ̀ ní ẹ̀ ṣe yẹn dáadáa. èèyàn burúkú ni kí ló dé kéèyàn ni. èèyàn ká èèyàn kéèyàn ni náà ọmọ wà lọ́dọ̀ yẹn ẹ̀dẹ̀ sáàkẹ́ lójijì wáwù síbí yorùbá ní pé kó bá ṣe bí wọ́n bá ṣeré àfọwọ́gbàlẹ̀ jì ni. ní ìgbàlẹ̀ náà làwọn akẹ́kẹ́ fọwọ́ rẹ̀ di wáyé dákun ìsànú wa ẹ bá ń pe eh. Jamiu jáde. nígbà tẹ ṣe bitọ́ lẹ wá wá síbi lẹ́ ń tẹ́wọ́ pẹ́. Ah, mi ò lè má sọ̀rọ̀ kẹ́ má sọ̀rọ̀. mo fọ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ ah ẹ ṣe sá ẹ ṣe ẹ má bínú ẹ ní bínú sí wa ni lóòótọ́ lọ́gà dá dúró. àtọ́yìn yóò pé. ẹ ẹyin lè sọ́njọ́ ẹ pé jẹ̀ǹbẹ́lẹ́ o jẹ̀ǹbẹ́lẹ́ o jẹ̀ǹbẹ́lẹ́ jẹ̀ǹbẹ́lẹ́ ló pàdé tó fi lọ. èyí ṣe pé mo halẹ̀ mọ́ mo ṣé o ti di pé mo dá dúró nu mo halẹ̀ mọ́ ni ẹ jẹ́ yẹ kí mo tọ̀ tọ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n sì pè fún ọ ni ẹ dákun ń gbọ́dọ̀ wà ẹ bá ń fi jáde ẹ bá ń fi jáde nínú ilé sá. ẹ tọ́ra yín mo ti bá a ti ṣe ń dúró yìí o ti mórí báyìí. kí ló ah! lọ sí mẹdúkú rí. ọlọ́run wá sẹ́ mi lọ ni. ẹ wá gbà mí mo mọ̀ dáná kẹ. ẹ wọ́n sẹ̀sẹ̀ kúrò ní ìyàn etí lè ju sẹ́jú mẹ́wàá lọ tó kúrò ní bẹ́ẹ̀ bá rìn dáadáa ẹ bá ń dìkú. ibo ibo jẹ́ sọ̀kọ̀ sọ̀kọ̀ bọ̀ bẹ́ẹ̀. ẹ ẹ bá fẹ́ sọ ẹ ẹ mọ́tò ṣẹlẹ̀ nọ́mbà tó alẹ́ mo ti pè switch off ni ẹ fún wa nọ́mbà tá a lè pèsè ọ̀fẹ́ bá sọ̀rọ̀. ẹ kẹra yín nìyẹn ó ti yọ síìmù ẹ fún mi ó ti ní kí n máa bá òun rè tíìbù o ó ti yọ síìmù ẹ̀ fún mi o. ṣé kí ló dé kò ní lọ fóònù mọ́tò rí ni. àìrẹ́ mọ̀ mọ́ tẹ́ fún tẹ́ halẹ̀ mọ́tò bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ pa òun. tèmi wá dábọ̀ dáná yìí. ọ̀sẹ̀ pọ̀ máa pa àwọn náà kọ́nà ọba lé mi. mọ halẹ̀ mọ́ ni ìkéyàn halẹ̀ mọ́ máa tó tó bọ́ sẹ́lẹ̀. ẹsẹ̀ tèmi ẹsẹ̀ yìí kò lè bá pa yọjọ́ ìsà. yà jẹ́ tó bá fi five hundred thousand rẹ̀ kó bá di àná ah, ẹ̀ ní kó bá ibi ẹ̀. méjì wèrè méjì ohun tó ń dùn mí nínú káyé wọ́n fi bá mi. bàbá kọ́ yìí kò síbi tá àwájá mi dé o adélu wọn nígbà adélu wọn wọn ló tún ti kú òòlù wọn ló ti lọ màìdíngòrì káwé káfọ ààrẹ o kí ni ṣíṣe. ẹ ò rí. a rí gbogbo eléyìí máa ń múṣẹ́ gùn ni máa ń múṣẹ́ gùn ni ọ̀dà ẹ̀ ń gbọ̀ wá jẹ́ wípé ẹ ò rí i tẹ́ ẹ sì ti wá wá wá wá tẹ́ ò rí i jẹ́ ẹ mọ ohun tá a tún ṣe báyìí. àwọn ah, ọmọ bàbá o ẹ máa ní láti wá ẹni tí a tún ta wèrè yìí fún o. Hmm. káwé nìkan. bẹ́ẹ̀ni. tí ó ra wèrè o. bẹ́ẹ̀ni. Ah, ẹ wẹ èèyàn kan tá a gbèsè lára padà. bàbá ẹ sì lè bá rí yàn lọ́dọ̀ yín. ẹ pẹ́rẹ́ n ò lè rí ẹ náà lẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti mú ẹni ọ̀hún wá fèmí ẹ dá yòókù dá mi máa gbìyànjú hmm. máa gbìyànjú ẹ ṣé bàbá ẹ ṣé ìbálẹ̀. àgbàdo bàjẹ́ lóko ẹ mọ̀ ṣe ṣòkì ṣe gbọ́ má jẹ́ ó bàjẹ́ fún mi láyé mọ́. tẹ̀ irú kí lèyí o irú kí lèyí má jọyà lọ́dẹ mi Èdùmàrè ṣọ́ mi ṣọ́ ẹ̀mí mi ṣọ́ mi ṣọ́ mi o wẹ́rẹ́ méjì. wọ́n lè ní kí hmm. ah. wọ́n sà ẹ̀ ló sà ẹ pẹ̀lú sà. wọ́n lè ní kí wọ́n sà. bẹ́ẹ̀ ni. Ah kí ni mo tí mo fẹ́ rìn ẹ wò. kúùkù ló jíṣẹ́ fún mi. Ah, kí ni mo fẹ́ rìn ẹ náà wò tí mo ṣe ní kan bá ń pè é. máa lọ tí mo bá rántí máa gbé ọ padà ẹ̀yìn rántí mọ́. ok sir. Hello sir. Hello sir sá bọ́ọ̀ lọ́nu. ẹ̀sìkìsà yorùbá sọ wípé ìyèká alábàáhùn kò ju mẹ́ta lọ mo fẹ́ kẹ́ gbà mí láyè láti bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá lè sọ pé ọ̀gá sọmọṣẹ́. kò sí wàhálà jẹ́ ń tó fẹ́ sọ. thank you sir. wèrè yẹn ló máa bá ajá lẹ́nu wò tó máa lóun ò mọ nǹkan tó lé níbẹ̀ ṣé bí torí ọ̀rọ̀ sìsítà lẹ fi ń ronú. bẹ́ẹ̀ni orí ẹni sí kò tó rò ní fọ́tò ìyá rẹ̀ lọ́wọ́. mọ́mí wọn rè. ìyá rẹ̀ ni ẹ̀. sísítà wọn ni mo pè mú. sísítà rẹ̀ kẹ́ ẹ̀ bó ṣe ń bí fọláṣadé tán báyìí lọ́jọ́ ló ń pè. kí lè máa ṣe fọ́lọ́ tó lè tó báyìí. kò yé mi náà o mo wá ní lọ́kàn pé mi ò ní fẹ́yàwó kankan lẹ́yìn ẹ̀ gbogbo bí wọ́n bá sì jẹ́ kí n tọ́jú ọmọdé ni màá tọ́jú fọláṣadé dé ṣé wù mí lọ́wọ́ tó yẹ kí wọ́n àdánwò báyìí kan àlàbí ṣé bí kan mo sì ti jáde mo ti lọ gbàrà mo ti lọ gbòòrò tíwọ náà sì mà. èmi ni mo gbé yẹn sọ. nígbà tí mo sì jáde sọ̀rọ̀ yìí ni tí wọ́n sọ fún mi ní wípé kí n lọ wá ẹ̀rẹ̀ kan tí a gbé wèrè ara Fọláṣadé sára díẹ̀ tí n sì máa fún lówó lóṣooṣù kódà tí n bá rí yẹn lé nìyí tó bá lówó gba two million naira lóṣù mo ṣe káàdì fún. ẹ má bínú o ẹ máa bí kéèyàn rẹ́ǹtì kankan. ìyẹn pé rẹ́ǹtì wèrè ara fọláṣadé tá a rẹ̀ ń tiẹ̀ sára tiẹ̀ tó ń bá wa gbé kiri ló sì máa sanwó oṣù fún. ìyá máa lè tí àbí máa gbà ní. wọ́n jọ máa wà ní o kódà bí fọláṣadé bá fẹ́ lọ ìlú èbó nígbà ìgbà wọ́n jọ máa lọ wọ́n jọ máa bọ̀ ni. fisa kan. wọ́n ẹyin adábáyà lè máa ń sáriwo fisa kí ni fisa kí ni àti fisa àti tíkẹ́ẹ̀tì èmi ní mọ̀ sí gbogbo ẹ̀. tẹ̀sán wa lè fẹ́ ni yẹn two million kọ́. ah Alábí ṣé bó ṣe tó ìmọ̀ tó ẹ ti máa parọ́ lójú rẹ̀ mo lówó lọ́wọ́ níwọ̀n bá gbọ́dọ̀ ṣe kẹ́ mi bó ṣe ń jẹ tó wù mí sáti wàá ná owó lórí ọmọ kan ṣoṣo tí mo bí láyé lọ́run ṣé yóò difficult fún mi ni. àwọn èèyàn máa ya wèrè gan tí wọ́n lè fẹ́ kó fi ṣe àkàǹkọ́. kò fi ṣe àkà ẹ̀ á fún un. ẹ tó fún un. sọ ọmọ bọ́mọ ẹ ti jẹ́ sí mi ni ọmọ kò rẹ̀ wájú mi ó nìkan mo ní láyé lọ́run. ẹ bá ti rí ẹ sí problem. kò sí wàhálà kankan. ẹ̀yin ò ní problem. Eh. ṣé rí àwọn kan wà tó máa ń pòwe kan tí ò bá ní problem tó bá ní property tó kà kò ní problem. orí yẹn sàn tí àbá wa ní problem tó bá ní solution kò ní problem problem yìí ní solution. solution ta jẹ́ n wo. síbẹ̀ yẹn lè wá. bẹ́ẹ̀ni. mo lè kó two hundred wa. Àlàbí. èmi ní ẹ̀yẹ̀ eh, mọ́ iye tó sá. wọ́n bá mi lè yàn. Ah, mo lè di two hundred. kádẹ́wò bàtí ní yẹ. kádẹ́wò ní yẹ. ṣáàrọ̀ lọ pẹ̀jú sa. Ah, láàárọ̀ làtọ́ mọ́tò yìí. Eh. kò pẹ́jù. ẹ ah, ẹ eh, sà ní ìmọ̀ báyìí mo lè di five thousand. five thousand ẹ ń bọ̀ wá kó tó close wà fún. a ah, close kẹ mo ló láìpẹ́ yìí ni. ní ìsinmi sí ẹ jẹ́ bọ́ ọmọ wa lókè. tẹ bá lè wá kó pé seven. ní sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ọlátúnjí o ò sọ̀rọ̀ sí nǹkan tí mo sọ sílẹ̀ látàárọ̀ ọ̀rọ̀ owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ o ò sọ nǹkan kan sí náà. mọ̀ kí ló tó fẹ́ joyè amọ̀niṣe ni ó mọ̀ mí O tún fẹ́ máa ṣe mí ṣé bó mọ̀ pé mi ì níṣẹ́ lọ́wọ́ ó ṣàdẹ̀mọ̀ pọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi mò ń gbé jọ ṣọwọ́ dádì àbọ̀wọ́ mọ́mì ní kí n ti béèrè owó pé mo fẹ́ fún girlfriend mi try láti understand now. Ọlátúnjí mo mọ̀ pọ́lẹ̀ ló ń ṣe ẹ́ ọ̀lẹ ló ń ṣe ẹ́ tí bá ṣọlẹ̀ ló ń ṣe ẹ́ wàá bẹ̀rẹ̀ níbì kan ni now wàá bẹ̀rẹ̀ níbì kan wàá máa ṣiṣẹ́ yẹn wàá máa pariwo graduate ni ẹ́ graduate ni ẹ́ òun sọ pé iṣẹ́ kan ló fẹ́ ṣe. wo bí ọ̀lẹ ò ṣe mí ṣó ti yẹ ẹsìn gbogbo bí tó yẹ kí n wáṣẹ́ lọ ni mo ti dé wọn ò fún mi níṣẹ́ ṣé kí n sọ ara mi díṣẹ́ ni ah ah mo mọ bí àwọn boyfriend àwọn ọ̀rẹ́ mi bó ṣe ń take care wọn o ọlátúnjí take care mi o. ó mọ̀ ká tó ṣẹlẹ̀ fún mi lásìkò díẹ̀ ṣó ti yẹ ń sìn máa tọ́jú ẹ̀ ju àwọn tó ń sọ yẹn lọ but tó bá bá mi ríṣẹ́ mo wá máa ṣe anywhere máa lọ ṣó ti tán. tí mi bẹ bẹ ríṣẹ́. pẹ́ẹ̀kì mi. pẹ́ẹ̀kì kọ̀. Babatunji ẹjọ iṣẹ́ wo gangan ní pàtó lẹ bá tún jírí. ṣíṣe tí mo bá rí ló important lẹ́yìn tó ń jókòó sílé tí ò lọ kankan ṣíṣe tí mo bá rí ṣé mi ṣé mo lè rí inú gbólẹ̀ kí ni kọ́kọ́ mi kò rí bọ̀. rárá ṣùgbọ́n mo ní ẹ̀ta ti béèrè. ó dáa níbi iṣẹ́ wa ni pa èrè rẹ̀ máa ṣe. pa èta ni gan ní pàtó. kékeré ti sọ mi o máa lọ́gbọ́n lọ́rọ̀ ta o ah, ah, máa lọ́gbọ́n wọ sọ́rí sọ fẹ́ ṣe àbó ṣe. mo ti rẹ́ di sa. very good ọ̀rọ̀ pẹ̀lú àdéhùn mi o pa èrè ló máa ṣe but fifty fifty la máa jọ pín owó tó bá ti ń gbowó lóṣù fifty percent ìwọ náà mú fifty percent torí two million ló máa fọ lóṣù. ìwé yé gbogbo yíyá mi síwájú two million naira ló máa fọ lóṣù ní bó ṣe wà yẹn so one million ni máa gbà ìwọ ló máa kọ one million tó tẹ́ ẹ lọ́rùn. dadi dadi báwo ni màá jẹ́ màá máa ṣiṣẹ́ yín màá máa gbowó. Eh, mo gbowó nìyẹn ìwọ ló ń ṣiṣẹ́ ẹ̀ dáàdì mi máa fún yín one point five èmi á mú five hundred. mo rò pé kàn ṣí ẹ máa bá mi. ṣebí ẹni sùúrù wọn ní pé mo máa fún yín two million sìn ẹni ẹ ẹni mo ṣiṣẹ́ ẹni máa máa gbowó dáàdì mi ṣọ́bìnrin ò lè ṣe ni èmi máa fún yín one point in fact máa fún yín one point eight gan nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé mi mẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí ọmọ sí bàbá ṣùgbọ́n ẹ jẹ́ kí kọ́kọ́ ṣì máa gba owó yẹn. owó ti dẹ ọmọ ti dẹ owó yẹn. ẹ̀rù bíi wà wá mowó lápò ààrẹ wà lọ sóúnjẹ fún mi. ẹ wo kò sí wàhálà lóúnjẹ. ìwọ àwọn ọdẹ kúlùkùlù rà. máa ṣọ́kẹ̀. ẹ wá pèsè ẹ̀yẹ́dẹ́kù kan ọ̀dẹ́kù kan ẹ̀yẹ́dẹ́kù méjì. àti ẹ̀lọ́ àsìkò ló ti ní wàhálà kan ló sọ ọ́ kó dá ṣáká fún jẹ́rìí ẹ̀ tó ti jọ dákẹ́ àdúrà kẹ̀. ó lè lórí òkè nítorí tiẹ̀ kó kó mú bàbá náà sí rí òkè. ọ̀rọ̀ bí ìjọ ìpàdánù ni pé sọ fún un títí bá ti bá sọ ọlọ́run kó má yí òmè padà ó gbọ́ ìyẹn lọ́ọ́ ìbọ̀tà ti máa bínú o. Ah, ẹ má bínú má ṣe nǹkan tẹ fẹ́. mo ti gbọ́ wọ́n ká pè lọ́lọ́sọ̀ kò sọ pé bí àwọn ẹ bá má gbàdúrà ẹ má gbàdúrà ẹ ní ṣe tẹ́tẹ́ ẹ ṣe ọlọ́jọ́ ọlọ́jọ́ ọlọ́jọ́ fún alọ́pọlọ ó ní work then pray èyí máa pray kẹtọ́ work ni. má gbàgbé nǹkan tí má gbàgbé kò sí wàhálà mi ò tẹ̀lé tí mo kàn sí yín jáde ni. ẹ ò tẹ máa lọ àbí kí ni gbogbo eléyìí báyìí. ẹ̀yin náà máa lọ ẹ ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́ ṣẹ́ gbọ́. ọ̀gbẹ́ni wọlé jáde. ìṣòro pàtàkì ròtù pẹ́pẹ́ oró ń wojú mi ò rírí ọ̀rọ̀ rí ológo látẹ̀ erin sunkún àìlẹ́yìn ìbàdàn retí bó tiẹ̀ bẹ́gbẹ́ bá sọ ní wo lára ẹ ta ni kò ju bí ń tí ó jiná tán ojú apá ò lè jọ tara o. ẹ ra sàlùpẹ̀lẹ̀ ẹ̀ sọ àwọn credentials mi ní sà kí ló kó lọ yìí ṣé wọn sọ ṣé tó fẹ́ wá sí ń bì fún òní ṣé mo ní okó christian lọ́wọ́ ni. ẹ kẹ́ lè mọ̀ pé ó kàwé dáadáa ni. àlàbí ọ̀ sọ fún ni. wọ́n sọ fún mi sà wọ́n ní màmá ṣiṣẹ́ pẹ̀lú yín but wọ́n sọ post in fact wọ́n sọ èyí tí màmá gbà lóṣooṣù. wo jàre ọ̀rẹ́ mi iṣẹ́ tí mo fẹ́ gbé fún ọ kì í ṣe tó le náà mo ní ọmọbìnrin kan tó sìkì díẹ̀ kì í ṣe pé sickness ara o bíi àrùn gángan kan kò di wòlítàn o ọ̀sẹ̀ ń bọ̀ ni a sì ti gbìyànjú lórí ẹ̀ láìmọye ìgbà ńgbà wá jáde lọ ní wá ń jẹ́ kó yé mi pé àfi kí n wẹ́ nìkan tí ó mọ̀ bá ṣiṣẹ́ ní tí ó mọ̀ bá ṣiṣẹ́ ni túmọ̀ sí pé a gbé kínní gángan sí ara tiẹ̀ fún gba díẹ̀ náà ni o kì í ṣe pé yọmọ wa mẹ́ pàmánẹ́ntì o ṣùgbọ́n two million naira yẹn kò ní yẹ lóṣù péré àbí wọn parọ́ ni. ẹ ẹ tún fi kún wípé tọ́mọ yín bá fẹ́ lọ lóyìnbó fún odidi ẹ̀mẹwàá lọ́dún. ẹ wọ́n ẹ jọmọ lọ́dún àti tíkẹ́ẹ̀tì àti físà gbogbo ẹ̀ ní ìmọ̀ọ́sẹ̀ fún ṣùgbọ́n two million naira rẹ kò ní yẹ tó bá ti tó ṣùgbọ́n àti ń parí. dáàdì mi dáàdì sọ ẹni kí n wá máa ṣe wèrè bí kí n máa ṣe èrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. alábí sọmọ rẹ ni. Eh, first born minister. Eh! ọmọ rẹ lè. bẹ́ẹ̀ sà. ẹyin yẹn ṣe wá jagbèrè báyìí náà. ṣé kò yẹ kí n ti bọ̀ ẹ́ nísà. kí ló kàn mí pẹ̀lú mo bímọ ọmọ rẹ ló mú wá kó wá bá mi ṣe. ẹ wá ṣe é ah! wá ṣe é àbí mi lè ṣe sá mo sọ́ọ̀rì gan sá dadi mi báwo báwo lè ṣe báyìí mi lè ṣe irúṣẹ́ yìí. two million yẹn pé. ẹ wo wo tó o bá nílé ṣe máa lọ. máa lọ. olóòdì lọ. kéde kò ń lọ bọ́tà. tó jí ah! tó jí ṣé nǹkan máa rẹ. ìwọ náà tẹ̀lé tẹ̀lé. ẹ kẹ́tì sá. mi ì kẹ́tì rárá. ó máa lọ́wọ́ yìí. bàbá bàbá mi wọ́n gẹ́ ọmọ mọ rẹ wọn sọ ma sọ yẹ kọ tó ní kó wá. o ẹ ṣe ni tí mo kọ fẹ ká. máa lọ ẹ fẹ kọ kankan máa advice mi máa lọ mo ní ọmọ lọ tẹ̀lé. ayé àwọn yẹn ti wá bàjẹ́ tó báyìí ọmọ rẹ̀. ara kì í tán nílé alára o ọ̀rọ̀ owó kan pa ara rẹ̀ o ẹ wá wòran ìmọ̀lúkútu pẹ́pẹ́. kí ló ṣe é kí ló ṣe é wọ́n ló ṣe ṣe báyìí iṣẹ́ wo ló fẹ́ ṣe tó rò pé o lè rí two million naira. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ẹ ti fi orí tèmi rún mú pé mi ò lè ṣoríire mọ́ lẹ́fín irúṣẹ́ burúkú yẹn ṣé irúṣẹ́ tó yẹ kẹ́ bọ́mọ yín wá nìyẹn. Túnjí so fẹ́ gbọ́ tí o bá kọ̀ tó o bá ṣe iṣẹ́ yẹn máa kọ́ ẹ lọ. ẹ dádì mi ẹ wo bí ṣé wọn pé mi kì í kọ̀rọ̀ sí i lẹ́nu tó bá yẹ torí ilé mi mind ẹ kọ̀ mi ìfáwọ́ yẹ kẹ́ ẹ ti kọ̀ mi. Túnjí Túnjí àjọpọ̀ kí ló ń lọ rẹ. mọ́mí tí ó bá ṣe máa mú gàrí lọ ilé mi ó ti sú èmi o kó tó jẹ́ pé wíkẹ̀ nìkan la máa ń ṣe ọbẹ̀ ṣé wíkẹ̀ ló ní ká máa dóúnjẹ gidi ni. òun sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé òun mọ bàbá yín pẹ̀lú iṣẹ́ tó ń ṣe tó ń gbadúró owó yẹn kò sówó lé ní kò sówó lọ́wọ́ ló máa sọ. àbí sùúrù o tẹ́gbọ̀n ẹ̀ bá dé nsìn pẹ̀lú iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí gba two million ṣáàbò sáyé. Hmm, ìyẹn bàbá fàǹjọ láde. alásọ̀tàn ni ẹ alásọ̀tàn ni ẹ. ẹ káàbọ̀ ọkọ mi ah, ọmọ lápẹ̀lẹ̀ kí ló ah mami You are disappointed. kí ló ṣẹlẹ̀. dádì surprise mi gan. lọ́nà wo. ẹ jọ èlé náà ni màmá gba lóṣù. two million. two million. wèrè náà ni kí n wá máa ṣe. wèrè. bẹ́ẹ̀ ni. kò yé mi. wèrè. wọ́n ní ọmọ ọ̀gá àwọn kan wà ó máa ń ṣe wèrè lẹ́kọ̀ọ́kọ́ máa ń ṣe èrè bí tó máa ṣe gángan gan wọ́n wá ẹni tó máa transfer wèrè yẹn sí lórí. ẹ ẹlẹ́dà mi kọ ìṣẹ̀dá mi kọ ọmọdé mi ah! ìjà wèrè lágbọ̀rọ̀ lọ́wọ́. wọ́n náà ṣe é. Ah! ah ẹni máa ń kè báyìí. mi ò bí mi ò lọ́dún wọ́n bá nígbà tó bá dé ṣé nǹkan tó gbé ẹ wá kúrò lé tó láti lọ ṣe nìyẹn. ẹ tiẹ̀ máa gbọ́ tó bá ṣe èmi ti sọ fún wọn pé mi ì lè ṣe. ọlọ́wọ́ ni jẹ́ mi ì lè ṣe. ẹlẹ́dàá mi kọ̀. <sighs> ṣerú opportunity ńlá ẹ̀ làwa fẹ́ sọnù báyìí òyìnbó dẹ̀ sọ wípé opportunity comes but once two million naira lóṣooṣù. kí n lọ bá chief pé kó jẹ́ kí n ṣe ni ah, wíìrì lásán ni wíìrì lásán ni náà ah, mi ò at least sista Ṣadé ò faṣọ kò géèyàn jẹ kò góyàn gòrì ọ̀dárí wèrè under ten minutes ó dẹ̀ ti bá filẹ̀ owó lásán ọ̀rọ̀ ń pẹ́ yìí o ah. táwọn ọmọ ṣe. ọ̀rọ̀ ń ojú mi yóò rírí ọ̀rọ̀ rí olóko látẹ̀ erin sunkún àìlẹ́yìn ìbàdàn rẹ̀ ẹ jọ sá. àní o máa lọ yóò fẹ́ gbọ́ kankan lẹ́nu ẹ̀. ẹ jọ sá. àní o máa lọ. ẹ gbọ́ tẹnu mi sá. mi gbọ́ kankan. mo fi ọlọ́run ọba bẹ̀ sá mo fi àwọn méjì ọmọ yín àtìyàwó yín tẹ ní lẹ́yìn ọlọ́run àtìyá yín àwọn ló máa lẹ́tọ́ respect jù mo fi bẹ̀ sá. torí ọ̀rọ̀ àgbọn tó fẹ́ sọ. mo rẹ́ẹ̀dì láti ṣe sá. ó tún bẹ̀rẹ̀ o ó tún bẹ̀rẹ̀ ẹ̀rọ mi o gbọ́dọ̀ alábí ṣé wọ́n ṣépè irọ́ fún ọ ni ah, ṣé o fẹ́ máa tàn mí o fẹ́ máa mú mi ṣeré ni. ṣé mi ni mo wá bá yẹn mo fọ́ lọ́jọ́ lẹ́rìí mo rẹ́ẹ̀dì láti ṣe sẹ́ẹ̀. o fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni sá. o fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni sá. kò sí wàhálà. Ah, ẹ ṣe sá. mo ti gbọ́ tiẹ̀. ẹ sá bọ̀ kọ́ndíṣẹ́ ẹyọ kan ṣoṣo náà ló wà sá. kí ni. ẹyọ kan ṣoṣo báyìí. kí ni kan náà. ṣé bí kò yẹ two million yẹn ò yẹ. Ah, ṣé bẹ́ẹ̀ mi mo fẹ́ nu ara mi sọ pé two million máa sàn ṣé màmá tún dínkù ni. ẹ́ ẹ máa fún mi lówó ọdún kan sá. Ah, ah, Àlàbí owó ọdún kan bó o ṣé wọ́n gangan mọ̀ bọ́ ọdọọdún kan ni. Ah, àwọn àjọ bẹ̀rẹ̀ sá mo ní àgbẹ̀mẹ̀gbẹ̀mẹ̀ àtọ́lọ́njọ sí. bẹ́ẹ̀ ni sá. èló ló wá jẹun. twenty four million. twenty four million naira ọdún kan. bẹ́ẹ̀ sá. a sọ fún un. ẹ ṣe sá ó kẹyọ kékeré kan sá. kí ló tún kù. ẹ bá fún mi ní agreement àti agency fee. Àlàbí agreement àti agency fee kí ló dé ṣé mo fẹ́rẹ̀ ti lé ni o sì ṣe báyìí kí ló tó tó tó fẹ́ o fẹ́ pa mí. ẹsikisa insurance lẹ kí n pè bọ̀ tìyẹn máa gara jù ní. èló wà ní owó agreement yìí. six million sir. six million. bẹ́ẹ̀ni sir. ọ̀sáwó ọ̀pọ̀ panu èdè. no thirty ló dáa. ee tí o ti panu èdè thirty thirty million twenty four plus six tí o ní thirty million tí o ti panu èdè. alábìyẹn sir. ah O ti gbọ́ o. ẹ ṣe sá. o tún kọ yọkọ sí. ah kí ni ah kí ló dúkú. ẹ ti ń bínú sá. ẹ ti ń bínú mi ìṣe kẹtẹ ẹ máa gbọ́ sà. ah mi bọ́dọ̀ mi ìṣe bá. ah mọ́tò tàjọ sọ ni ẹ lẹ́ẹ̀ máa gbé mọ́tò tuntun kan lẹ̀ mọ́tò ni sà. ṣé ti mọ́tò. bẹ́ẹ̀ ni sà. n máa fọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. ẹ ṣe sà. pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ni màá fọ ọdún ah bọ̀jẹ̀ tiẹ̀ máa tá tí mi lọ tọ́ bá o kò fáínà sà. fáínà kí tó ni. fáínà sà. fáínà sà. no fáínà sà. kí ni fáínà. ẹ two two fifty méjì sà sàrà mo fẹ́ fi ṣe sà alabi ọfẹ ṣe sáà fún kó oorun ni. ara sa kí wàá lọ fẹ́ fi ṣe. ẹ tí n bá ti sọ kò lè wúlò mọ́ kò lè yẹn sa ọjà jẹ cash five hundred thousand sa. owó sara. bẹ́ẹ̀ni sa. lẹ́yìn yẹn wà kó fáínà fáínà. fáínà fáínà. bẹ́ẹ̀ni sa. mi n se kankan mọ́. sa. mi n se kankan mọ́. ẹ yọ kúlò kú. ok ẹsikisa ẹsikisa ẹsikisa kí ni ká yọ kú o ọ̀gá ok mo yọ sara yẹn kú sa. mo ti sara mo gbẹ yọ. ẹsẹ̀ mo yọ kú o sa then onímọ̀tò ìgbà pàtẹ́ lọ́dọ̀ ẹ̀rọ mọ́tò fún ṣe bá ní kí wọ́n gbowó sàn. mo ní ọmọ ọ̀dọ̀ mo ti gbọ́. Ah! jẹ́jẹ́ lẹ́lẹ́rù bẹ́ẹ̀rù ẹ̀ tó lè gbé wá. ẹ̀yin bàbá mi ẹ̀yin igba arúmalẹ̀ ẹ̀yin tó láyé ẹ̀dọ́ ojú mi ṣe lónìí o àdáṣe ní wọn ìbà ògbọ́dọ̀ wọn èèyàn àwọn akáríkáríká àwọn àwọn olé asínú àwọn apẹ̀ṣẹ̀ṣẹ̀ àwọn àwọn ìlú wèrè àwọn dídí kúrìdì níṣàwọlé ọlọ́fin àwọn bí òyì níṣàwọ̀ gbọ́rè ànàmọ́ ti gbẹ́gi ànàmọ́ tó ga aṣọ aláṣọ báyìí ńlọgà gbàgbóra. ṣé ẹ ti tẹ̀ inú dáadáa. Ah, a ti sọ̀rọ̀ ẹ ti sọ pátápátá ó sì ti gbà kó lè fara mọ́ ọdọdọ okun rẹ ah, ah, aṣọ okun náà bíi etí. ń gbọ́ ọtí tẹ ẹ lọ́rùn. àdàdà wọ́n sì sọ ohun tí wọ́n fẹ́ ṣe fún ọ. ṣé bí pé a máa gbàmì lọ́rùn wọn àgbẹ̀sọ́dọ̀ mi àti sọsọ ọgá dá gan àtisade náà lè ṣe èèyàn ṣe é bọ́tà ṣe wà yìí mo lè kú fún wọn ṣe é kápẹ́ kankan bàjẹ́ lára wọn bíi kidney bíi liver tó bá dẹ́ fẹ́ yọ tọ̀dọ̀ ní ma fún wọn. ìtẹ̀yìn sí ti ọba jẹ́ àmì jésù ẹ mọ̀ kàn fi ṣàpèjú ẹgbẹ́ ṣe dá sí mi tó ni. o rọra o rọra o. ẹyin tó la yé òun rèé o ibi awilade o kù sí. ẹ ọ ànàmọ́ ti gbẹ́gẹ́ o ànàmọ́ tọ̀gà aṣọ aláṣọ báyìí ńlọgà ń dàbúrà ẹ ẹ ẹ kí ni ẹ. Alábí kọ́ gba kí ni ìgbẹ́fẹ́ gbà wọ́ọ̀dù ni bẹ̀rẹ̀ wọ́n fẹ́ gbé kọ́ lọ́rùn o. ok ẹ ti bọ́ wílé kúrò lọ́wọ́ mm. ok ẹ máa gbé fèrè. a ti ṣàdéhùn. Alábí a ti sọ̀rọ̀. a ti sọ̀rọ̀ ṣe é ti kó fún mi àyíkú ọ. nígbà tí báyà wọlé kan. nínú agreement ti wà agreement ti wà. sista sade ẹ mọ bàbá yín wọn yà wọn kan. ọgá ìnáwó ah. ẹ ẹ sà tí máa ṣe èmi ni mo ti mọ̀ ṣe náà. ṣé ọ̀pẹ náà. rárá kò rí bẹ́ẹ̀ ah! ngbà rẹ bàbá rẹ kò wú. sẹ́fẹ̀ gbọ́ ọkọ ìfún wa náà báyọ̀ ṣeré. Ah! èmi máa lójú wẹ̀ tẹ́lẹ̀ lè fún lé wọ́n. irọ́ mi là. Ah! ẹ bàbá ẹ mọ́ tó ṣẹlẹ̀ eh. ẹ sì gbé kílé ìtani náà tàbí ẹ náà sì gbé kọ́rùn náà. sọ́ọ̀rì ẹ gbé kọ́kọ̀ lọ́rùn. tẹ́tẹ́ àti rẹ́díò fẹ́mi ló mi ò rí sí sá mi sí with all due respect tábà ní ìdìbò àwọn bàtà bá kẹ́tì Alabi, Alabi Alabi Alabi dẹ́dẹ̀ inú wa ti kó wa. sọ́kù náà ti kó wọn lọ́wọ́ fún mi. ibà tí kò tó ká tó máa bọ̀ ọ́. inú sábà wà lábọ̀ náà bàbá mi lọ́wọ́ ẹ̀ka ẹ̀ṣẹ̀ ìwé ìṣẹ́ ìwé ìṣẹ́ ìwé ìkàbá yìí. sẹ́yìn mi lọ́ba ìdílé polówó náà fún mi. èmi ló bẹ̀rẹ̀ sọ pé ẹ ti sọ́ni. àti sọ́kù náà. ẹ kòkó náà ẹ sọlé yìí kò náà ẹ sọ́kù náà. á dà padà sí bá mi tẹ̀bà lẹ̀ mú bó sísinsin mo ti bọ̀ lé mo ti fi ṣẹ́ lẹ̀ mọ́ máa ṣàlàyé fún ẹ. wọ́n bá tẹ̀bà wọ́n bá tẹ̀bà o. kí ló tẹ̀lé mi kiri. ṣé kí tẹ̀lé ọ ẹ má tẹ̀lé mi. a ṣé kí n má ni. ẹ má fọlọ́ mi. ṣé kí n wá ẹ ọ̀ fọlọ́ mi. kí ló tó báyìí. ẹ wo bí ipa ò rajà ipa ò ta ìyá tuntun bá gbẹ padà. ee kọ́ọ̀tì tẹ́lẹ̀ ni ee kọ́ọ̀tì. èmi mú ni fóònù mi. Àlàbí ah, ah, kí ló fẹ́ ká báyìí. ẹ ẹ ṣe yorùbá ní gàwó rí gàwó nà owó lọ gàgà mbàrí. èsì gàmbàrí lè mi ni ibo tí àyùbá la fẹ́ lọ fẹ́ láyé. nígbà tí jamiu tó lọ maduguri ẹ bá ní. iṣẹ́ wọn ni wọ́n tún fẹ́ lọ maduguri. kò síbi mi ò lè lọ ah, ah. mo lè lọ katangora. ọlọ́run níjọ lọ bẹ̀. kò síbi mi ò lè lọ ẹ lọ kí ló dé ẹ mọ̀ nira mi. agbẹ́bọ̀ ṣe tèmọ̀ ajá mọ̀ rí ọ ni. ẹ ah. yín ẹsà eh. wọn bá respect òkú tí mo ní fún yín eh. ni mo fi dúró mo wọ́n ti tẹ̀bà fún mi lé dúró mi. ọlọ́run yìí wọ́n tẹ̀bà fún báyìí kí ni kí ló fẹ́ ká sí fún mi lákàtàn bá rẹ̀. màá rọ́ láti sìn. ẹ ẹ ní sẹ́ ní sẹ́ lórí ṣé bàbá láti mi ò ní dá ilé rẹ. lọ́ra láti. one thousand. one thousand. forty two. forty two ah irú báńkì wo rè é. ṣé máa lọ. ọ̀ya ọ̀ya mọ̀ pé mọ̀ pé. ó kó ẹyọ kan mi àti ẹ̀rọ ìwọ. o tún fẹ́ pé yẹn. mi ìpè ọ̀fẹ́ wò lórí yẹn. ẹ bá bẹ̀rẹ̀ sọ ẹ jù bá bẹ̀rẹ̀ wà. ewu lè bínú bẹ. ẹ jù bá bẹ̀rẹ̀ sọ. ọ̀sán kìlá láti. ẹ̀ kí wàá ní kí lẹ́bẹ̀. ẹ bá mi bẹ̀ wọ́n oh. oh. lawọ́ sí ètò ti tó báyìí. ọ ah, mo ti ra láti àdéhùn sì ti. kò tí thirty million naira. ṣé wọ́n béèrè price lọ́wọ́ rẹ ni dandan ni kò sún tá a fún ọ ni. Ah, thirty thirty million náà fún mi owó ọdún kan ọdọọdún mo fẹ́ máa gbowó lọ́wọ́. thirty million lẹ́fún. bàbá ẹgbẹ́ kọ ẹgbẹ́ kọ lọ. àtún ah, àdéhùn ṣe. ẹ̀yin bàbá mi ẹ̀yin darúmalẹ̀ ànàmọ́ ń ti gbégi ànàmọ́ tọ̀gà aṣọ aláṣọ báyìí ńlọ̀gà gbàbọ́ra sífìlà sífìlà sífìlà àgbòye sífìlà sọ̀rọ̀ ìjọba kọ̀ọ̀kan bọ̀rọ̀ rẹ̀ sífìlà sífìlà sífìlà ẹgbẹ́ pẹ̀lú fìlà sífìlà sífìlà àyà mi ti ń dà o tí ebi kìíní ẹ máa bá yé mi jẹ́ mo kàn béèrè mi. Àlàbí kò sí nǹkan kan kò sí nǹkan kan mo mọ bẹ́ẹ̀ ṣe máa ṣètò máa ṣé o yàn kó ọmọ bèbè kó wọn máa ń kàn mí. ẹ ìwọ ló fi lágbára sí mi. èmi ò rí sí gbogbo ìbéèrè tó tún béèrè bá tátì lọ pé ẹ kò yẹ kó tátì tẹ́lí síbí. ẹ má bínú sá ọgá ìjọ ọgá ìjọ ẹ má fi mi lẹ sá. Àlàbí bó mo ṣe fẹ́ fi ọlẹ̀ nígbà wọn náà bá ti fọ́ dáṣà délé sí máa fi ọlẹ̀ ni. ìgbà lẹ́yìn máa rí mi ti di wèrè lẹ́nu ìgbà mi ṣe mọ́. rárá rárá Àlàbí à ní fi ẹ́ sílẹ̀ èmi ò lè fi ẹ́ sílẹ̀ dáàtì mi náà dẹ̀ lè fi mi náà sílẹ̀ jọ jọ. ẹgbẹ́ kọ́ bẹ̀rẹ̀ ó gbé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Yeah pẹ̀lẹ́ alábí alábí pẹ̀lẹ́ àgbẹ̀bọ̀lọ̀ pẹ̀lẹ́ kiri mẹdàbọ̀ ojú sí ọ ojú ìlú ọjọ́ sí ọ ojú rẹ̀ mẹ́rin mo lọ mú bọ̀ ọ bọ̀ ọjọ́ láàrin ọ mo lọ mú bọ̀ ọ bí ọgbọ̀n ọmọ ẹgbẹ́ ọ̀dọ́ wá sí ọgbọ̀n. pàṣípààrọ̀ èmi ò ní fa ìmọ̀ kan ṣe ra ah, mi. Alábí ó ti yá àtẹ̀wò. Ah, eh, ó yá. bọ́lẹ̀ kò bọ́ síwájú. òye mi. bọ́lẹ̀ kò jókòó síwájú mi àti boyfriend mi la jọ ń jáde. sọ́wọ́n ah, lè jókòó síwájú ni. Alábí èmi àti boyfriend mi la jọ ń jáde so ìwọ jókòó síwájú kí mi àti ẹ lè jọ jókòó sẹ́yìn. Eh. kí ló ṣẹlẹ̀ náà. kí ni ìtì ń ní mi lára o èmi ò ní lọ́mọ o ayélujára tó báyìí àyílé ó ti ń dìde náà o. kí ló ṣẹlẹ̀ gangan náà explain to me now mo dẹ̀ sọ fún ẹ pé kí n gbé mọ́tò mi o. wọ́n ọkùnrin ṣọlá ẹgbẹ́ kó gbé aeroplane private jet kó gbé tó bá ti ibi bàbá jókòó sí máa jókòó sí. mọ́tò tèmi mò ń sọ sí. àdìkò jẹ́ private jet yẹ kó yẹ táwọn bàbá Davido. mo máa dùn iṣẹ́ kò ṣe Mr. Alabi driver yín rè ni. kò ní yẹ. Mr. don't insult me please. don't insult me too sọ́wọ́ kébí ọmọ ẹ̀jẹ̀ ni. ẹ̀ṣẹ̀ mọ̀ mi ẹ má rí dínkù mi sá ẹ má rí dínkù mi sá. ẹ má bẹ́ẹ̀ lè ga o kí ló ṣọkùnrin yìí. ṣẹlẹ̀ náà. Eh, eh, eh, calm down please just calm down mo bẹ̀ ẹ́ ni jọ. ebi òjókòó wájú mọ́tò. ìbẹ̀lẹ̀ máa ń jókòó sí. ibi máa jókòó sí mo wà yìí bẹ́ẹ̀ àtọ́lọ́run lọ ibi máa jókòó sí ni o ṣé kí n bọ̀ ẹ ẹ ẹ má bọ̀lẹ̀ má bọ̀lẹ̀ ẹ jọ. ṣé ká lọ bí mọ́tò mi. no no no jọ jẹ́ ká bá mi manage níwájú jọ. ẹ ti kó de bẹ́ẹ̀ tí o. jọ ṣùgbọ́n ok máa explain fún ẹ. ẹ ṣe bá mi tì í bá mi tì í bá mi tì í ẹ ṣe driver start. ẹ start kẹtàn yìí sí. mo bí dáa driver why down mi ò lóòsì. gbàtẹ́ ṣì ń wá wàá gan a máa ń tọ́ yín sí i so a máa tọ́ yín sí i lọ síbi táwọn lọ ní sọ. gbà tí mo ṣì ń wà lẹ́nìí i am in control driver máa tọ́ yín sí i. Bíọ́dún Bíọ́dún jọ ní sùúrù mo ti bẹ̀. ṣáde. èmi àbọ̀lẹ̀ èmi ìbílẹ̀ ti pọ̀ sí mi tó bí ọdún. èmi náà o mo ní kí n má gbé tútù jù sára. lọ́wọ́ àlùfò ní sùúrù. mo fún mi rè é mo fún mi rè é mo sì. mo ti mú. ìtàwọn alábòógì jẹ ní yóò san kò san. kò kí explain nǹkan tó ṣẹlẹ̀ mi mi ò understand Your explanation will ló tún need. ìjọ ah, má bínú báwo ni me dírẹ́fà yín ó ṣe máa sọ fún òun fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ nígbà tí mo wà ń bẹ̀. mo ti bẹ̀ pé Alabi kan ti wà used to me ni wọ́n ti wà used to me gan wọ́n kàn ṣe nǹkan sẹ́yìn omi that crap why you tell me that who does that get by níbi tí fiancé wà mo jókòó síwájú jókòó sẹ́gbẹ́ no now tell me something I need to know something. yeah please. what are you insinuating. I can insinuate anything. Uh, yes now ilé ayé la wà tí mechanic ń fẹ́yàwó ọ̀gá ẹ̀ tí dry cleaner ń fẹ́yàwó ọ̀gá ẹ̀ so tell me something I need to know something right now. that is very very ridiculous mo ò lè ronú ẹ̀ sí mi very very ridiculous so you don't trust me. I trust you babes I trust you but ah, mi kàn fẹ́ ṣe nǹkan tí màá fi regret ni. ó dùn mí ṣá ó dùn mí gan mi ò lè trust me. bóyá má bínú má bínú now you know I trust you and I love you. Babes. Are you married? me? yes or yes? Yes, sir! Kí ló ṣẹlẹ̀ máa ní? Kí ni nǹkan ló ṣẹlẹ̀ gangan? Excuse me. Will you marry me? Àwọn ṣẹlẹ̀. Sir! Will you marry me? Will you? Will you marry me? Will you? Will you marry me? Will you? wíwáyé alábí ẹ̀yìn. wíwáyé alábí mi. wíwáyé alábí mi. ẹ ò tàbí pàṣẹ láńjọ àsìkò ẹni pàṣẹ gbèsè àsìkò ẹni pàṣẹ láńjọ àsìkò ẹni pàṣẹ tójúmọ́ bàbá súnmọ́ láńjọ àsìkò ẹni pàṣẹ ní gàdígàdí gàdígàdí gàdígàdí pàṣẹ bẹ́ẹ̀. Daddy, ẹjọ́ Àlàbí ni mo fẹ́ fi sùn ọ̀rọ̀ ẹ ti sú mi pátápátá ó ń choke mi ó ti múlẹ̀ ayé sú mi pàápàá I am no longer comfortable with him a máa embarrass mi lójú àwọn mi lójú everybody èyí tó wá tiẹ̀ ṣe lánàá yẹn ìyẹn ló wá worse jù my boyfriend was trying to propose to me ṣé lè believe wípé Alabi bà gbogbo ẹ̀jẹ̀ ó dá gbogbo bẹ̀rù i mean at the end of the day bí ọdún ó padà bínú kúrò ń bẹ̀rẹ̀ mi ò lè continue ẹni kó máa tẹ̀lé ni mo ó ti sú mi daddy i cannot continue this way no wọn kì í sun ẹran mẹ́ran kíkọ́ kan ẹ̀kọ́ pa ó ti sú mi tẹ̀lé mi lọ síbi kọ̀ọ̀kan mọ́ ó ti sú mi. Fọláṣadé Fọláṣadé sá wọ́n mọ̀ yóò sú ọ ah, àwọn àgbálẹ̀ Yorùbá wọn ni ó sú mi ọ̀rẹ́ mi kì í bá wọn sọ de irin kò ní sú ọ kò sì ní rí ọ ìmọ̀ràn tó ní sọ lórí rẹ ìwọ sọ pé àràbí ó tóòkè ó tóòkè ó yẹ bára sí sí kó má yẹ bára sí rẹ kò dájú kí wọ́n mọ gangan kó má yẹ bára sí rẹ lónìí ṣé ọmọ bó ṣe mọ́ ṣe tó bá dé ni a sì wá gbà gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún ọkọ wa nípa àlẹ́yìn rẹ̀ ah! ọlọ́run nípa àlẹ́yìn rẹ̀ fún gbà díẹ̀ ni ó ah! máa fara di máa fara dára fún gbà díẹ̀ tó bá yà gbogbo nǹkan ó lè bá ṣe ń lọ́rùn ah! gbogbo tó bá ṣe fún ọmọ fi ṣoṣù tó wà pàpà rẹ̀ látìgbà tí àlàbí ti wá wà ń kó òṣìṣẹ́ ìgbé wọn ẹ̀ pọ̀ ṣé kí ní ètò sọ́sọ́ oṣù ẹ̀wọ̀n látìgbà òun náà wà wò dápọ̀ nǹkan tó àwọn orin kankan ṣe ń sá fún ọ ṣé wọ́n sá tu ọ bẹ́ẹ̀ mọ́. ẹnìwé ah, ah, tó bá sọ pé ó ti sú ẹ kò sí wàhálà jẹ́ ká bá sọ kó gbé padà fún ọ kó mọ pé nǹkan rẹ̀ kì í. Ah, ni kó dá padà fún ọ ọmọ gbé kí fún kó gbà tí o. ti bọ́ ti bọ́ ni. ọmọ yẹn mọ nkẹkẹ ọmọ nkẹkẹ ọmọ náà ga. akẹ́kọ̀ọ́ mi lè lẹ́jà mo mọ̀ kọ́tí mo lè jẹ́ kọ́ ẹ̀ máa ń gbìyànjú. ọgbọ́n lè ṣe é máa ṣe é. ọ̀rọ̀ ẹja mi bú. ọ̀rọ̀ ẹja mi bú. Wait, wait, wait ẹwọ ẹwọ ẹwọ ṣe ni ọ̀rọ̀ yẹ ìfilẹ mọdà sí o ṣe bí mo bá wọn bọlọ lókè fẹmi nísà mo bá wọn bọlọ lókè fẹmi nísà sọ náà ó stupid náà ó stupid. olórí jẹ ẹgbẹ́ ẹgbẹ́ tẹ̀lé ṣé ti gbọ́ nípa kòsèwé kòsègbò ẹ gbọ́ nípa kẹ́míkà kílè wé àtẹ̀gbò kọ́ mi ló kílè bá mi sọ pé kòsèwé èèyàn ní mo wà kòsègbò kó òun ẹ sọ pé kòsèwé kòsègbò kẹ́míkà.

ọ̀rẹ́ mi ojú tì mí i was so embarrassed to bá rí bí dájú ẹ ṣe ń ja wèrè kiri lónìí. ṣé wàá for next part after ten minutes tára wọn balẹ̀ la ṣe mọ̀ pé dáàdì ẹ̀ ni àwọn ọmọ kéékèèké wà pọ̀ lé wọn lórí as in gúrú tó bá rí. ẹ ẹ ẹ ó ti tọ́ náà pé mo notice pé nǹkan kan máa ń yọjú wọ̀ ní méjèèjì hmm. Hmm, like kọ́ máa ń fẹ́ wá sí yín lórí ṣe ẹ nọ́mà báyìí ṣá no like ṣé kìí ṣe pé orí yín orí yín as in i don't understand ẹ ṣe máa wá sí ilé mi ẹ kẹ́sì òṣì yín méjèèjì ẹ wá sílẹ̀ wá sọ wípé dáàdì mi ń ya wèrè kiri títì ṣé orí yín pẹ́ ṣáṣẹ wà ókè. no o mọ̀ pé àgbófinfo ló máa pariwo yorùbá ti ṣá ṣé bó ní evidence lòun ó fi evidence wọn nà ó ṣàmọ̀ pé mi mo bọ́ yẹn ń gbé snap dáadáa sórí ìgbà tó ṣẹlẹ̀ báyìí mo gbé tán ni jọ torí ọlọ́run bá mi wo kínní. no àbí dáàdì àwa méjèèjì ló wà ń bẹ. jọ ṣé dáàdì mi ló wà nù ẹ. ó sú mi. túnjí láìdé bàbá yín ló wà lórí ìjókòó yìí ọ̀rọ̀ tẹ́ bá mi sọ́yà ẹ bèrè lọ́wọ́ ẹ̀. dáàdì mi ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi mi ò bìlíf mo ń pé kò lè jẹ́yìn lọ́tọ̀ tìgbà tí láìdé ṣe ń sọ fún páwọn ọ̀rẹ́ ẹ̀gán kan fáàmì ẹ̀ ẹ̀ ń bà wá lójú jẹ́ ṣé wọ́n ní dádì mi kàn ń ṣe èrè kiri dádì kò yẹ kó jẹ́ yín o. dádì ẹ̀wọ̀n embarrassment ti pọ̀ jù. dádì ẹ̀ embarrass wa this is not fair dádì. kọ́mọ́lẹ́rìn síbí bẹ́ẹ̀ kọ́mọ́lẹ́rìn síbí àwọn dádì yìí ló ṣe èrè ń bẹ̀ yẹn o dádì yìí ló ya wèrè ń bẹ̀ yẹn dádì kí ló dé náà bí mo dẹ̀ ṣe ń wo yìí ó dà pé ti lọ gba iṣẹ́ tí mi ṣe. ó dà pé ti lọ gbá bọ́ ti gbà. ẹ ti gbà ẹ ti gbà that's true. sọ gbọ́ àwọn ọmọ ẹ̀ náà sọ kúkú wọ́n gbọ́ àwọn ọmọ ẹ̀ sọ gbọ́ tó tiẹ̀ tó tiẹ̀ mi lè ṣe. ẹ ṣé wọn dáadé ẹ wọn ti bẹ̀rẹ̀ wọn ti bẹ̀rẹ̀ ṣe ni ẹ má mi gbà. Daddy! táwa ni wèrè báyìí ẹni mo ṣe táwa ni wèrè ojú náà báyìí ṣe ṣe táwa ni wèrè báyìí. ẹ máa gbé bọ́lá o ẹ máa gbé kíchìn ẹ máa gbé kíchìn àwọn pòtùbọ̀ yóò gbé ẹ máa bẹ́ẹ̀. ẹni sọ́ra yín ti wọlé ọba tún ti. mo ti bọ́. ẹ wò ẹ wò iwájú sista sadiyo ẹ wò àwọn táyì kẹyìn. táyì kẹyìn o. táyì ọmọ yẹn aláṣọ rẹ. aláṣọ dìbò. ẹ ẹ ẹ dúró dúró dúró dáìbà dúró dúró dúró dúró dúró dúró láti kọjá wọn. bàbá ah. mi fásitì fásitì fásitì náà táyì kẹyìn ni wọn sọ wọn ta tí wọn sọ wọn táyì kẹyìn dòwú. táyì kẹyìn láwọn ọmọ wọn. èmi ọmọ wọn. aa ah, fámìlì mi náà bàbá mi fásitì. bàbá mi ẹ̀kọ́ la mọ̀ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ wà tọ́ta. èrè lórí fóònù ètò pẹ́ tí wọ́n ti rí wọn wọ́n sẹ́yìn wọ́n sẹ́yìn wọ́n sẹ́yìn wọ́n lẹ́rìí fáṣẹ̀ kọ́nà ẹ jẹ́ bá sọ̀rọ̀ kan fún mi ẹ bá bá mi kí wọn. ẹ bá bá kí wọn. ẹyin ò ẹ fẹ́ sáré sọ̀kalẹ̀ kó fún un. ẹ má jẹ́ apẹ́ o. a lè pẹ́ ẹ pákì pákì pákì. sunkún àìlèyìn ìgbàgbọ́ ìgbésẹ̀ bó ah, táyé kan yìí ah. ló kàn ẹ̀yin náà lẹ́ ò wòrà yìí oh. táyé rèé. Oh kẹ́hìndé rè ìdòwú rè ẹ̀ríwó pé bẹ́tà ẹ̀ta oko tayeke ah, ìdòwú iná ẹ̀lẹ́ òwòrán ayé tayeke ìdòlókè sálábí àti taye kẹ́hìndé ìdòwú how are ẹnìkan tún fowó ra ẹ ọ̀rọ̀ tó wá bá mi sọ ní àárọ̀ ọ̀yẹ́ sọ ló mọ. ọwọ́ bí láàárọ̀ ni àṣé ìwọ ni mi gbọ́dọ̀ wá bí ni kí ló wá sí nílé wa ah! ó mọ ìyá tí mo jẹ lálẹ́ bí wọ́n lè rìn wọ́n tó máa dé bá wà kì mí ṣé ìyá tí mo ṣe ẹ̀tọ́ ìgbà wo ni máa kọ̀tínú wù kàn ṣé ẹ̀fọ́ ọ̀nà ni máa kọ̀tínú láti máa sọ́fà. ẹ wo bí ẹ̀rọ bí ẹ̀rọ bí ọ̀rọ̀ ti dé gbangba wá ní àbáyé ní tí mo sọ fún ọ ni wípé mi ò ṣí èrè mọ́ ẹ jẹ́ kó ní wèrè bá wèrè ẹ̀ padà. Ah, ah. Alábí báwo ló ṣe máa ń ṣe báyìí ṣe bá ti bẹ̀ẹ́. ọ̀rọ̀ ẹ̀yẹ nìkan ni ṣé bó ti gbowó. Ah, oṣù mélòó ló ti lò lẹ́nu sẹ́yìn náà lẹ́nu oṣù méjì èyí eh, lóṣù méjì oṣù káàbọ̀ ni hmm. ah, owó oṣù káàbọ̀ ló lóun ti lò bá yọ tí bá yọ pẹ̀lú láti mílíọ̀n kó bá kó ṣéjì tó kù. yes ẹ̀ẹ́n ẹ̀ẹ́n ẹ̀ẹ́n ọ̀dà mi wà yóò ṣùgbọ́n jí kò ń bẹ̀ gbogbo mhm. thirty million yẹn ẹ̀fún àkáǹtì nọ́mbà yín wọ́n yóò láti transfer ẹ̀ báyìí. ọ̀hún náwó ni. mi ò ní náà. o ò sí shopping. mi ò tún ṣé wọ́n lè shopping. Ah, ṣé wọ́n lè náwó. ẹ wá gbà mí. ẹ jẹ́ sí sọ̀rọ̀ báyìí ṣé wọ́n lè náwó. o kò ṣe é ro làgbẹ̀rẹ̀ pọ̀kọ́tà wẹ̀rẹ̀ yìí sì lẹ́tà fẹ́mi máa transfer fún àkáǹtì nọ́mbà yín. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ àbí lójú ayé àwọn máa ṣe dáadáa ẹ wo bí mo ṣe business mi ò ṣe business mi ò ṣe mọ báwo èrè ẹ padà. ẹ wá níbi jáde ẹ sà ẹ bá mi bẹ̀ wọ́n máa fún three million máa kó thirty million wọn padà fún wọn máa dẹ́fẹ́ yín three million irọ́ irọ́ irọ́ bẹ́ẹ̀ kọ́ la ṣe jọ sọ ẹjọ́ bàbá ẹjọ́ bá mi bẹ̀ aláàbí. wèrè tó wọ kò ṣe bí ọmọ bàbá ọ mo ṣe èrè dọ́kan èmi ò mọ̀ àti tọ́lẹ̀tì mo jókòó sí mo ní restaurant eh. ọmọ mi lọ ọmọ kókó bẹ̀ tí mo tún. ìṣòwò ló ń sọ. ẹgbẹ́ owó yín ṣe ṣe ètò ìtúlẹ̀ yìí ẹgbẹ́ àká nọ́mbà wọn sàmà ṣe é sí. bàbá sọ lè dá padà fún ni. Ah, ó yẹ ọmọ dáadáa. n bó mu lọ sọ dá yọ̀dà náà wọ́n dá padà. dáadáa ah, mi ò fẹ́ mi ò fẹ́ jọ ìjọ alábi alábi ọsọ. alábi ọ̀rọ̀ rí jàre ṣé ọmọ wípé ìgbà tí ọ ra wèrè lọ́wọ́ Fọláṣadé ọbẹ̀ ọ léèrè ni hmm. pé ṣé ó tẹ́ ọ lọ́rùn ọ ah, ah, sì finú fẹ́ dọ̀ ọ tẹ́ ẹ lọ́rùn pé bẹ́ẹ̀ ni nígbà yẹn ọ̀dọ́wọ́lọ́wọ́ yìí yóò wà mọ́ wọn láǹdì kòkẹ́ wọn sọ̀rọ̀ lọ́wọ́ ọjọ́ ló play ọjọ́ ló play. ọ̀dà fún wọn ká má tẹ̀lé ìgbà tó wọ́n láǹdì sí. bàbá ẹni ní kọ́mọ bọ́ọ̀lù wọ́n bí wọ́n á ṣe é dé wọ́n á ṣàkóso dé pọ̀tà. sórí ẹ pé sa wọ́n á yẹ wò sórí ẹ pé. màá bá bàbá yìí bàbá sọ̀rọ̀ ẹ̀mí bàbá sọ̀rọ̀ ṣe wọ́n sọ. nígbà náà abilé rè pé ṣé ó tẹ́ lọ́rùn ó sì finú fẹ́ dọ̀ ọgbà ọlọ̀tẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ni gbogbo ohun tó sì fẹ́ báyìí ilẹ̀ sì ṣe fún pátápátá pátá inú rẹ̀ sì dùn. mi ò náà o wà lọ sí o. dìmọ̀ sọ́dẹ̀ wọn láǹdì náà. ẹ ẹ ń bí ọ̀rọ̀ wa dé dúró yìí. ẹ ẹ Fọláṣadé dátì ṣé ọ tẹ́ ẹ lọ́rùn báyìí láti gba wèrè rẹ padà. Ah. òun wò mí ni fún wọn ní sí. dátì ṣé bẹ́ẹ̀ yàgbàlagbà náà lè sọ wípé tí odò bá ti sọ kò kí n bojú wẹ̀yìn bẹ́ẹ̀ ni kò mí kò mí rárá. kò tí wọ́n yóò tẹ́lọ̀ rò wọ́n yóò tẹ́ bí bẹ́ẹ̀ ni yóò tẹ́lọ̀ rò yóò tẹ́lọ̀ rò ṣòṣòtà ẹ̀fà àdúrà kí lè kí n sọ náà gbọ́dọ̀ fi jàdá padà èyí ló ti à nínú. ẹ dẹ́gbẹ́ ṣe fẹ́ ẹ ti gbà pọ̀ lọ́wọ́ lọ́wọ́ àbọ̀dẹ́gẹ́ ẹ ẹ pa mí bẹ́ẹ̀. ẹ kí ló fẹ́ ṣe kí ló ah ṣe ìwé àwọn òfin lóbitọ̀ ṣe kí ló fẹ́ ṣe ṣé kò ní lẹ́yìn ṣé kò ní lẹ́yìn ẹ̀rọ bá. ẹ ṣe ṣùgbọ́n mo fẹ́ bínú bínú o níjọ́ kẹ́yìn àná ẹ sọ fún wa o ẹ lọ gbọ́dọ̀ mọ wa pẹ̀lú ẹ gbogbo gbà yẹn. kí ìṣètò ti wá lọ Chief Collins ṣé ẹ̀yin lẹ lè mo ṣe bí ẹ ńgbà náà ẹbí léèrè ọlọ́tẹ̀hún lọ́rùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbogbo ohun tó sì fẹ́ báyìí lẹ ṣe fún. pátápátá. inú rẹ̀ sì dùn. bẹ́ẹ̀ni kò sí ohun tí ó ṣe fọláṣadé. bàbá ẹni kò sí ohun tí ó ṣe kò sí ohun tí ó ṣe ṣe é máa ká ní nàmbá yín lórí ah, àmọ́ ẹ fẹ́ pè fún mi three million lọ́nà ó fún yín five million lẹ́bàá bẹ́ẹ̀ ni sẹ́. five million bẹ́ẹ̀ ni ah, fọláṣadé má bọ̀ yín agbára. Ah, bẹ́ẹ̀ yóò dárí sí apá apá apá àṣẹ egbò ẹni tó bá fẹ́ẹ́ sọ ìrókò ìrókò àpò àṣẹ èèyàn tó bá dárí sọ rúrù àrùkù ẹ̀ àṣẹ bàbá àṣẹ gbogbo ẹni tó ń tẹ́sí apá àṣẹ apá ń pa ìlú àṣẹ. ẹ mọ̀ pé kò ń ṣe pé à ń lọ́ọ̀fù yín o kò dẹ̀ ṣe pé bí ó wà wá náà ká máa sá fún yín ah, kò ṣàǹṣe pé bí a ní bàbá mi a ní bàbá méjì ẹnìkan náà ni ṣùgbọ́n kò jẹ́ pé tá bá súnmọ́ yín a kì í mọ táìmù tí nǹkan tí mi sojú kíní yẹn máa ń dé. tí bàbá yín máa ṣe eré. náà náà mo mú ìpè tí wèrè máa gorí bàbá yín. lọ́dún rẹ̀ pé tí mi ìṣe ọ̀pọ̀. mo ti ní ìṣe eh, ọ̀pọ̀. nǹkan tí mo mú nǹkan nìyẹn. Mm-hmm. Hmm? Eh, sójà kékeré àwa kìlẹ̀ akílẹ̀ d'Amẹ́ríkà títí lọ́dẹ lọ́dún àdókìá kọ̀ọ̀kan mi àdókìá kọ̀ọ̀kan mi how are you yes where is my money máa gbowó mi máa lọ́ọ̀kì ẹ̀ máa lọ́ọ̀kì ẹ̀ máa lọ́ọ̀kì máa lọ́ọ̀kì ah yeah yeah yeah yeah yeah yeah. bàbá wàhálà ti dé o ṣé ọtún sanwó kọ sanwó o wàhálà ńlá gbà ni o wàhálà bọ sàdédé lágbọ o alábí ti kú o. alábí kú. bẹ́ẹ̀ kí ọ pa àmọ́ tí mo sì sọ fún yín mo sì kì í lọ pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe é ò gbọ́dọ̀ pa. àwa kọ́ la pa àwa kọ́ la pa àgbà kí la fẹ́ pa fún. èmi yóò tọwọ́ ìbò láyéláyé tèmi yóò sì ń tọwọ́ ìyàbọ̀ kí mo fẹ́ pa fún pẹ̀lú ẹ̀yin kọ́ ẹ pa pérépéré àwọn kan ọkọ̀ ṣàdédé kú àpapọ̀ kú ni kí la fẹ́ pa fún. ẹ kú oríire ńgbà náà ẹ kú oríire bó bá ti jẹ́ pé fúnra rẹ̀ ló kú ẹ kú oríire. bí ti báwo. omi ah. bó bá jẹ́ pé ẹ̀yin lẹ pa ni ẹ tọmọtọmọ ni. bẹ́ẹ̀ ẹ ń ro tọmọtọmọ àpáwo ilé ẹ̀ náà lábọ́ kú sí àwa kọ́ lápá o. ẹ àmọ́ ń wò ti jẹ́ pé ẹ náwó nù rẹ̀ fúnra rẹ̀ ló kú ọkọ oríire hmm, mo bá ọ dúpẹ́. ẹ ṣé bàbá hmm, ẹ ṣé wòmí gbogbo àjàgà rẹ ó ti rù lọ́nu. ọgbọ́n pátápátá kò tún ṣe mọ́ bẹ́ẹ̀ ni ọkọ oríire ẹ máa ṣe ẹ máa ẹ ṣé bàbá ẹ ṣé ẹ ṣé bàbá. Collins. ẹ eh, yes dear. o ti à ń jáde lọ ni. èmi ti ń jáde nù ah, mo ti ń jáde. mo ò dágbére fún mi. ẹ má bínú òun so sọgbọ àti ẹdùgbọ lónìí tó o bá wa sí tó o lákọ máa lórí. kiss me, kíìsì mi gbà yẹn. kíìsì ò lè yọ láàrin bàbá So sọ fẹ gbọ ọgìn ahọgìn hug ah, ah, ẹ àti hug àti kiss eh. ìkọkọ náà náà ni méjèèjì. èèyàn dà já hug. Yeah, Collins Collins ní sùúrù mú nǹkan tí mo ṣe ok tí kì í bá ṣe pé gbogbo yìí ti ya wèrè ẹ̀yin gbé bounce check láwa lọ́wọ́ this is bounce check. àyẹ̀kẹ́ sáyìn lẹ́sẹ̀ sáyìn lẹ́sẹ̀. báńkì ẹ máa dá mi lọ. àyẹ̀kẹ́ wá jo kíni. níbo àyẹ̀kẹ́. Hmm. ọ̀rọ̀ mọ́mọ́ le o ah, tí kì bá ṣe tó mọ́ ah! rẹ́ẹ̀dì láti ṣe sá. ó tún bẹ̀rẹ̀ o ó tún bẹ̀rẹ̀ ẹ̀rọ mi o gbọ́dọ̀ alábí ṣé wọ́n ṣépè irọ́ fún ọ ni ah, ṣé o fẹ́ máa tàn mí o fẹ́ máa mú mi ṣeré. ṣé mímí ni mo wá bá yẹn mo fọ́ lọ́ọ̀jẹ̀ lẹ́rìí mo rẹ̀ láti ṣe sẹ́. o ṣe. bẹ́ẹ̀ ni sá. o ṣe. bẹ́ẹ̀ ni sá. kò sí wàhálà. ó kẹyọ kékeré kan sá. kí ló tún kù. ẹ bá fún mi ní agreement agency fee. Àlàbí agreement àti agent fee kí ló dé ṣé mo fẹ́rẹ̀ ti lé ni ó sì ṣe báyìí kí ló dé tó tó fẹ́ pa mí ni. ẹsikẹsà insurance bẹ́ẹ̀ kì í pé bọ tìyẹn máa gara jù ní. èló wà ní owó agreement yìí. six million sir. six million. bẹ́ẹ̀ni sir. ọ̀sáwó ọ̀pọ̀ panu èdè. no thirty ló dáa. ee eh, tí o ti panu èdè thirty thirty million twenty four plus the six tí o ní thirty million tí o ti panu èdè. alábìyẹn sir. ah mo ti gbọ́ o. ẹ ṣe sẹ́yìn. èèyàn èèyàn burú sá ládùúgbò gbogbo tí mo ṣe fún un. mo ní mi ò ṣe ah, kí ló dé ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni. ẹ ṣe máa lẹ́ẹ̀ ṣe. kí kí ló fẹ́ kí n ṣe fún kémi ó mú ìyàwó mi toyúntoyún kí n dẹ̀lẹ́ rẹ̀ lò ó nítorí pé mo wọ́ torí kíni. ẹ̀gbọ́n mi ah. ẹ máa ṣe ni. mi ṣe. Ah, ṣé wọ́n ní pé ọmọ inú ẹ̀ máa kú ni. ẹ̀yin tọ́mọ inú rẹ̀ bá wá kú ṣé kémi wá bí ìyá rí mi sá ni. Ah, irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu tí ò dùn ná ah, mo ní kó wá bọ̀ wípé kọ́ ọ̀ràn mi lọ ọmú lọ ilé bàbá rẹ o sílẹ̀ bàbá wo ni mo ní mú mi lọ ni. ìrànlọ́wọ́ náà ni mo mú yín wá ṣe yìí. ìrànlọ́wọ́ kọ́ ilé gbogbo ọkàn mi ni pé ó mú mi lọ báńkì ọba ń gbà lóhùn. Ah! kí ló dé. Eh, eh, eh, ẹ̀gbọ́n mi o gbogbo bí mo ṣe máa ń lọ tí mò ń travel lọ sí òkè òkun tí mò ń wa mọ́tò tí mò ń pààrọ̀ mọ́tò lóríṣiríṣi kí lẹ ti pè náà. ìbọn ọgbà lóhùn báńkì ni. <laughs> báńkì mi tí mo ti gba lónìí ibẹ̀ ni mo mú yín wá yìí. bídẹ́mi mm-hmm báńkì rẹ tó ti gbá lónìí omi lọ. bẹ́ẹ̀ni. ní aláwo yìí. Hmm. mo dáràn. ṣe fẹ́ wá gbọ́ kí lè rò pé mi ò fi ràn yín lọ́wọ́ láti jọ. igbó ṣé dàbí láàmú náà yóò yé mi tó a ká kọ́ ọ̀ràn kọ́ ọ̀ràn bọ̀dá yìí lọ́wọ́ ti kí ló torí kí ni. tẹ́yìn bá ṣe ohun tí babaláwo ní kẹ́ ẹ ṣe yẹn ṣé lè ràn yín lọ́wọ́. láyé láyé máa fi yàyàwó mi fi ṣe nǹkan ẹnìkan wà ní ibi yà mí gan bẹ́ẹ̀ owó ìlé fún wọn ah yàwó mi la pè. ṣe fẹ́ wá gbọ́ ọkọ mi ni mo lò bíjẹ̀mí. yes. ọjọ́ dọ́kọ̀ rẹ kú ìwọ ló sunkún jù tó pariwo tó yíra mọ́lẹ̀. ṣé kí wọ́n máa rẹ́rìn-ín ni ẹ jalè jáǹjẹ sanra. Hmm. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. sọ. ẹ bíjẹ̀mí síbẹ̀síbẹ̀ mi ò lè ṣe tó ní kí n ṣe. <laughs> èmi ò lè ṣe. ẹ lè ṣe kí ni. mi ì lè ṣe rárá rárá rárá. ẹ̀gbọ́n mi tẹ́ ẹ ti lọ síbẹ̀ tẹ́ ẹ ti padà tẹ́ ti yín ti gbọ́ ẹ ní choice o you have just two options nínú kẹ́ ẹ kú àbí kẹ́ láàrin ọjọ́ méje. ojú mi ò rírí orórí ológo láṣẹ erin bá sọ níwò lára ẹ ta ni kò ju bí ń tín ó jiná tán o ojú apá ò lè jọ tara o aláìlárò jinlẹ̀ tó torí owó tara ẹ̀ lọ́pọ̀ o alálàlálà ohun ojú ẹ̀ bá rí tìyẹ ni a kì máa ma ibẹ̀ lùdò tán káwá máa pariwo òtútù. ohun tí mo wá ṣe èkó tí ọkàn mi wá àfikún foríjì mi ṣàforíjì mi ni mo ti tẹ̀sẹ̀ bodò mi ò lè padà mọ́ ilẹ̀ ìfẹ́ tó wà láàrin mi àti ẹ mo fẹ́ kóró àbẹ̀ní dákun foríjì mi ó wá ń ṣèlérí fún ọ wípé n tí mo fẹ́ ṣe tó bá lè rí bí wọ́n ṣe sọ pé yóò rí ah! mi ò ní fẹ́yàwó kankan lẹ́yìn rẹ̀ mo sì tún ṣèlérí fún ọ wípé gbogbo ọ̀nà tó bá yẹ kí n gbà tíyà òfin ní jẹ ọmọ rẹ ni màá san màá sẹ mójútó màá tọ́jú ẹ̀ tínú tiẹ̀ gan dùn Àbẹ̀ní kò wù mí o nǹkan tí wọ́n là kalẹ̀ ni o wọ́n ní tí n bá ṣe mọ́ bóyá kí n kú àbí kí n ya wèrè sọ wá yẹ kí wọ́n máa fi ọ sí yẹ̀yẹ́ ọkọ ẹ̀ ló ya wèrè sọ wá dáa kó o dopò ọ̀sán gan gbogbo tí mo rò nù o ṣẹ́bi mi o ṣẹ́bi mi o Àbẹ̀ní. Àbẹ̀ní ah, lọ ah, mọ̀ ṣe o. Hmm. Hmm. <laughs> ọkàn ti wá balẹ̀ báyìí hmm. kò sí tó níbẹ̀ tí èlò pẹ̀ ọkàn ti balẹ̀ báyìí kò sílùú tí mi lè lọ nísìnyí tí máa fóònù kálẹ̀ nulẹ̀ tí ó dára nulẹ̀ tí ó sì ní sí wàhálà kí wọ́n á fara balẹ̀ kí wọ́n á fẹ́ máa fi sùúrù jẹ́ sí ọwọ́ mi báyìí ní tó kù nù tí o sí wàhálà kankan wọn. wàhálà wà kò sí wàhálà kankan kẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ṣé o mọ̀ wípé ìgbàlà kankan ò sí lọ́dún èṣù gbogbo oníṣù bá fún un ó pàṣípààrọ̀ ẹ̀mí ẹ̀ gbogbo tó ń sọ tó ń múnú ẹ̀dùn tó ń fọkàn balẹ̀ lórí ìnáwó bàbá ẹ dákun mọ́jọ tó ní ẹ dákun sàbọ̀ mọ́jọ tó ní tó lọ. ara kì í tán nílé. gbọ́dọ̀ retí bó tiẹ̀. bẹ́gbẹ́ bá sọ níwò lára ẹ̀ ta ni kò ju bí ń tí ó jiná tán ojú apá ò lè jọ tara o aláìlárò jinlẹ̀ tó torí owó tara ẹ̀ lọ́pọ̀ o alálàlálà ohun ojú ẹ̀ bá rí tìyẹ ni a kì máa máa ibẹ̀ lùdò tán káwa máa pariwo òtútù ẹ ẹ wá wò ràn ara rẹ o ẹ wá wò ara o ara rẹ o ẹ wá wò ràn ìmọ̀lúkutu pẹ́pẹ́ ọ̀rọ̀ ń mi ò rírí ọ̀rọ̀ rí ológo látẹ erin sunkún àìlẹ́yìn ìbàdàn ò retí bó tiẹ̀ bẹ́ẹ̀ pé bá sọ níwò lára. Eh.